الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما عن النبي صلى الله عليه وآله وسلم قال الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس رواه البخاري إجواي إنني إجواء كتابين لوكوجي لين جوغون متى إنه ترى رياض الصالحين هو لتد عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما إبوينا من وراء النبي صلى الله عليه وسلم صنيق عن ويساتوتو بجو وياتو púpọ̀ sí ẹgbàá tó ti síwájú lágbọn pé anabi sọlọ lọ́hùn àlè wàlè sẹlẹm wọ́n sọ nípa pé nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú àwọn tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni al-ishraku billah sísẹbọ sọlọ wọ́n sì tún sọ náà nínú àdéhìí ètò jẹ́rìí wáyà kejì yìí náà wọ́n tún sọ ńbẹ wa uququl walidayn àìgbọ́rọ̀ sáwọn òbí lẹ́nu. yíyapa títàpá sí ọ̀rọ̀ àwọn òbí méjèèjì àríkú wa nínú ìkíní kejì àwọn ìgbà wáyé ibi tí wọ́n ti tata pínṣẹ̀ kò náà ní pípẹ́ ẹ̀gbà wa tọ́lá kọ̀ọ̀kan yẹn wọ́n sọ nípa shahadatu zoor eléyìí tí wọ́n tún pè ní kò sí nínú ẹ̀gbà wa kejì àlékún nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ńlọ wà nínú náà ni qatlu nafs wal yamin al ghamus ṣáájú pátó mẹ́nuba eléyìí tí ò sí nínú ìgbà wa tá a ti ṣàlàyé rẹ̀ ṣáájú ètí ṣe qatlu nafs àti al yamin al ghamus a ṣe ìpàkíyèsí sí pé ẹgbàá wa lákòókò yẹn anabi sallallahu alaihi wasallam sọ ń bẹ pé ala unabbi'ukum bi akbaril kaba'ir. ó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ìbéèrè nítorí pé ìbéèrè máa ta akẹ́kọ̀ọ́ ní ti kan láti sojú kòkòrò àti gbàgbọ́ yẹn tí wọ́n bá ń kọ́ lọ́nà tó so pé ńgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé yẹn kò ní gbà tí nǹkan kan nínú tí wọ́n ń ṣàlàyé fún nǹkan bọ́mù lọ́wọ́ yàtọ̀ sí tí olùkọ́ bá kàn bẹ̀rẹ̀ sí ní mọ́làyé ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n láwọn kẹ́kọ̀ọ́ ni wọ́n máa ṣèṣe pé gbogbo ohun tí wọ́n bá wọn sọ làwọn ti mọ̀ sòṣùgbọ́n gbà tí olùkọ́ bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè kódà kó sì pé ìbéèrè tí ó bùkátà dáhùn wọn máa fi ta akẹ́kọ̀ọ́ jí gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ẹgbàá wa ti abibakra eléyìí tó ti ṣíwájú yìí ṣùgbọ́n ẹgbàá wa ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wasallam kò bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ìbéèrè ó kàn sọ pé al-kaba'ir al so eléyìí náà ọ̀nà kan ni nínú ọ̀nà tí èèyàn máa gbà kọ́ yẹn lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ nígbà tó ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ àbí àwọn àgbàlagbà tí ń kẹ́kọ̀ọ́ tó bá ti fira wọn kalẹ̀ pẹ̀lú ẹ̀mí pé àwọn fẹ́ kẹ́kọ̀ọ́. nínú ẹgbà wa ta lákọ̀ọ́kọ́ ànábì ní alẹ́ òun àbí okùn bí akbaril kabair wọ́n pè ní àwọn ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àìwá fi èyí tó tóbi jù kún alkabairu alishraku billah wa uququl walidain wa qatlun nafs wàlìyàmínú ọ̀mùs eléyìí tó wá nú ẹgbà wá kejì kò túmọ̀ sí páwọn náà àwọn nǹkan tí wọ́n dákọ nínú ẹgbà wá yìí kò sí nínú àwọn èyí tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nítorí pé nínú òfin ṣẹ̀ríà tí ẹgbà wá kan bá wá bẹ́ẹ̀ náà ni tí àyà kan bá wá. tó sọ nípa nǹkan kan tó yẹ pé nínú ẹgbàáwé eléyìn wọn la ẹni tí wọn ń sọ yẹn pẹlú ìròyìn kan ìròyìn tí wọ́n fi la ẹni tí wọn ń sọ nípa rẹ nínú ẹgbàáwé alákọ̀ọ́kọ́ yẹn àbí nínú àyà alákọ̀ọ́kọ́ yẹn kò sírú rẹ nínú ẹgbàáwé kejì wọn kàn sọ nípa pé. òun náà ẹ̀ṣẹ̀ ńlá ni àmọ́ wọn sọ́ńbẹ̀ lápèjú ẹgbẹ́ bó ṣe wá náà àwọn ìbọn méjèèjì pé èyí tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni so àmọ́ sí hamlul mutlaq ala al muqayyad èyí tí wọn láyùn á máa fi tí ó wá nínú èyí tí wọn là la ọ̀nà wípé bó tilẹ̀ jẹ́ pé al nínú rẹ̀ náà ni al-ishraku billah nínú rẹ̀ ní uququl walidayn ṣùgbọ́n ìgbà wa kan ti tọ́ka sí pé méjèèjì yìí ń bẹ́nu ètò tún tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bó tilẹ̀ jẹ́ pé irú rẹ̀ kò wá nínú àdéhìí tà nàbì sallallahu alaihi wasallam tó ti síwájú o wípé nínú àwọn ètò tóbi jù nínú ẹ̀ṣẹ̀ ńláńlá náà ní nǹkan méjì tó tún kù wá ṣùgbọ́n àìkòsí rẹ̀ níbí kò túmọ̀ sí pààlè rí níbòmíì àìkòsí rẹ̀ níbí kò túmọ̀ sí pé àlè rí nípò mi pé nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òní kéèyàn ṣe púpọ̀ àyàn wà nínú ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni ìbúra tó ń pè ní àlìyẹmínú gọmùsù wa torí pé àkọ́kọ́ wọ́n máa ń ṣe hamlul mutlaq ala al-muqayyad hamlul ní ìgbà tí wọ́n bá jọ dọ́gba nípa àdájọ́ tí wọ́n fún àti mutlaq àti mokaya tí wọ́n tún wá jọ dọ́gba nípa sabab idha ittafaqa fi as xukun yoo hukm yuhmal al-mutlaq 'ala al-muqayyad bi-ittifaq 'inda al-'ulama dáké sábàbí tó bí kínní iná ló bí kejì ìdájọ́ tẹ́kínní gbà òun náà ní kejì gbà aje pé ibi tí wọn ò ti láwọn. ohun tí wọ́n ti fi là nípò alákọ̀ọ́kọ́ láàfin là ọ̀nà kò sí ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ nípa eléyìí nǹkan tí ìyàpọ̀ ẹnu kan máa ń wà lórí rẹ̀ náà ní pé tí ọba jẹ́ pé sábàbí wọn ọdọ́gba ìdájọ́ wọn yàtọ̀ sábàbí wọn dọ́gba ìdájọ́ wọn yàtọ̀ àbí ìdájọ́ wọn dọ́gba sábàbí wọn yàtọ̀ bíi pé fatahriru kìí ṣe gbogbo bí tọ́lọ́mùbá ti lẹ́kọ̀ọ́ kùn lọ́rùn ẹrú iná ní sábàbí rẹ̀ jẹ́ pọ̀ pààyàn kìí ṣe gbogbo bí tọ́lọ́mùbá ti lọ́bọ̀ kùn lọ́rùn ẹrú ní sábàbí rẹ̀ máa ń já sí pé ó búra ó kùnà láti mú un tó búra lé lórí ṣẹ kìí ṣe gbogbo bí tọ́lọ́mùbá tó ti ní kọ́ bọ́kùn lọ́rùn ẹrú ní sábàbí wọn máa ń dọ́gba torí kó lè ṣeéṣe kọjá pé sábàbí tó múni sọ fún ọpọ bọkùn lọ́rùn ẹrú nísìnyí of the house ipò fi ẹ̀yìn ìyàwó rẹ̀ wé tìyá rẹ̀ sábàbí rẹ̀ tún lè jẹ́ kéèyàn máa máa bóbìnrin lò lọ́sàn-án Ramadan tó ń torí rẹ̀ nígbà tí sábàbí bá yapa tí ìdájọ́ sì jẹ́ nǹkan kan náà ǹjẹ́ hal yuhmalu al-mutlaq ala al-muqayyad níbi pípààyàn. ọlọ́run bá sọ pé fatahriru raqabatin mu'minah níbi tí búra فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة الله إلى دواء وستقييد رقبلو مؤمنة سو بأنني لو أيبو مي يعني توما ما بوبي لو lọ́sàn-án Ramadan hadithi ò sí taqiyidi rẹ̀ pẹ̀lú raqaba mu'mina sáwà sí hamlul mutlaq ala al-muqayyad eléyìn làwọn olùmọ̀ máa ń ya pàmbẹ́ tí sábàbí ọba jọra wọn àmọ́ tí ìdájọ́ jọ ara wọn tọ́ torí ẹni tí a sọ pé al-ishraku billah wa uququl walidayn ń bẹ nínú akbar al bóyá àdéhìí tó wà wájú wa kò pé ní akbar kabair ọkàn pé ní kabair lásán ni ṣùgbọ́n àwa ti mọ̀ pé ń bẹ nínú akbar kabair èyí tó wá tó wá jẹ mọ́ pípé pààyàn lọ́nà àbòsí èyí tó tún jẹ mọ́ ìbúra algamus á sọ yìí pé kọ̀ wá nínú hadithi tó ti síwájú pé wọ́n tún sọ nípa pípa àyàn náà kó náà bẹ́nu ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kò sì tún wánú rẹ̀ náà pé àlùyẹ̀mínú gọ́mùsùn bẹ́nu àwọn ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bó tilẹ̀ jẹ́ pàdé fi eléyìí fi hàn pé ń bẹ́nu ẹ̀ṣẹ̀ ńláńlá á wàá sọ pé àìkò sí rẹ̀ nínú àdéhìí tá a ti mọ̀ pé àwọn kan bẹ́nu ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kò túmọ̀ sí pé kò lè jẹ́ bẹ́ẹ̀ nínú ṣẹ́ríà eléyìí lòfin tó sọ pé àdàmú dalílì mùcàyẹ́ni láyé tẹlẹsí mùcàdàmà màdìlúlì mùcàyẹ́ni fi ṣẹ̀ríà ẹ̀rí kan pàtó tọ́tọ́ka sí apá kan pàtó nínú àwọn nǹkan kan àìjẹ́pọ́ tọ́ka sí nǹkan míì yàtọ̀ sí ìta bá kò túmọ̀ sí páàlì rẹ́rìí míì tí ó tọ́ka sí nínú ṣẹ̀ríà yìí tó ṣẹ̀ríà yìí fẹ́ a sì ti rí i pé ń bẹ́ẹ̀ nù ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kéèyàn ṣe kú pààyàn lọ́nà àbòsí ọlọ́ni wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa 'adda lahu 'adaban 'azima ẹ wá dúró aburú ńlá mẹ́rin tọ́lọ́ wọn bá kójọ fẹ́ni tó bá máa mọ̀ pa mu'min wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannam alákọ̀ọ́kọ́ ẹ̀san rẹ̀ ní ọ̀jẹ̀ jahannam ẹni tó bá máa mọ̀ sí kópa múmi ó ṣe kópa ń pa àbùsù nípa àtọ̀tẹ̀ khalidan fiha kọ̀ wá ní wọbẹ̀ kọjáde inú rẹ̀ ní ọmọ ẹgbẹ́ gbére kése wa ghadiba Allahu alayhi ọlọ́wọ́n bó tún bínú sí ẹ̀kejì nu wa la'anahu ọlọ́wọ́n bó ti kọ́ ọlọ́wọ́n lánàá rẹ̀ ọlọ́wọ́n kọ́ tọ́lọ́mbà kọ́ọ̀yàn ó túmọ̀ sí pò ní wàlìjánà ìnánu. وأعد له عذابا عظيما إلا كريم ọlọ́run tó ti pèsè ìyá ńlá lẹ́dẹ̀ torí rẹ̀ báàdé lè ṣíráàkì bìlẹ̀ àwọn olùmọ̀sọ pé nínú ètò tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá oníkéèyàn ṣe kú pààyàn débi pé ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ nìkè sọ́nà ọgbà tútú bẹ́ẹ̀ ni tó bá máa mọ̀ pààyàn tọ́tí gbọ́dọ̀ sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' wa man yushrik billahi faqad iftara ithman 'azima tọ́tí pé nínú dúnà dálíkà ní ká ṣe kú pààyàn wà kò tó ṣẹbọ sọ́lọ̀ ṣùgbọ́n ṣe kú pààyàn tó ẹ ìṣesí ayé ẹbọ ìṣesí àwọn abọgibọ pẹ̀lú ọ̀pọ̀ fáwọn wọn àgbọn nǹkan káyé nípa islam àfi kọ́ lọ́wọ́ bọ́ sànù ẹ̀rí pé yorùbá máa ń sọ pé gbàǹjà bíi ti kakúkọ ṣùgbọ́n lódodo yorùbá tó sọ bẹ́ẹ̀ tikutikú ní í ṣe wọn o tí yorùbá bá ń bára wọn jà bíi kí ẹni tí wọn jọ ń jẹ òkú ni o àwọn náà sọ pé gbàǹjà bíi ti ká kúkọ irọ́ burúkú ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ níṣẹ́ ọ̀tọ̀ níṣẹ́ tikutikú òní máa ṣe wọn tó bá wá ṣe kúkọ àyàn ò lè lọ aburú ńlá ni kò sáburú tó tún fẹ́ẹ̀ tó ìṣekúpa àyàn lẹ́yìn ìṣẹbọ àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam àtàwọn sàhábà alápọ̀nlé àtàwọn tàbí'í àtàwọn olùmọ̀ gbogbo wọn lọ síbi pé pípààyàn ọlọ́run ẹlẹ́dàá wọn lè forí jẹ ẹni tó bá ti bẹ́ẹ̀ kódà kó ṣe pọ́ mọ́ ọmọ pààyàn ẹni pé tó bá pé ìgbà tó ṣe kú pààrùn wọn pa àwọn náà so ó sì tó di pé wọn pa ọ náà ń tọrọ àforíjì ń tọrọ àforíjì ń tọrọ àforíjì ń tọrọ àforíjì ń tọrọ àforíjì wọn àtijọ́ gbẹ̀ndà òkè yá àmọ́ nígbà tó ti jẹ́ pé nǹkan tí ìwà ṣe yẹn kò tó ṣẹbọ sọlọ ọbọ sábẹ́ al-mashi'a kọlọmba ti fẹ torí kọlọm sọ pé ọyá kò fẹrù máa dún nàdà àlíkà nímọ ìyẹsà ọlọmọ ń ṣàforíjì tí ọba tó tó ṣẹbọ sí fẹni tó bá wù. nítorí ẹni abdullahi bin abbas radiyallahu anhuma ó ní riwaya méjì nípa eléyìí sọlọ ń foríjì àbí òní foríjì ẹni tó bá máa máa pa torí àyà yẹn ó lágbára. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ابن عباس بيقول كل ذنب عسى الله أن يغفره إلا القتل gbogbo ẹ̀ṣẹ̀ يا bá ṣe láyé Ọlọ́run lè forí rẹ̀ jiyàn àyàfi téèyàn bá ṣe ọ̀tọ̀ alùsùnà gbogbo àwọn yòókù alùsùnà ńlá ọ̀nà ní Ibn Abbas gbogbo àwọn yòókù nínú alùsùnà àwọn sọ pé ọ̀rọ̀ tó Ibn Abbas sọ yẹn àwọn àwọn ò gbé lẹ́yìn rẹ̀ torí pé àyà tó sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ó fi hàn wá pé Ọlọ́run lè forí jẹni tó pààyàn náà nítorí pé kí ni al ètò túmọ̀ sí pé ìyapa yẹn ti padà parí láàrin àwọn aṣíwájú wa rèé so àmọ́ ìṣẹ́ ńlá ni kéèyàn ṣe kú pààyàn ẹ rí kéèyàn bá tún ṣe kú pààyàn gan láti ṣe òǹgan ọlọ́run fi hàn pé kò yẹ kó tẹ̀lé àfi àṣìṣe wa ma kana li mu'minin an yaqtula mu'minan illa khata'a subhanallah wa ma kana li mu'minin hasrun wa qasrun kò tọ́ rárá sí mọ́mì nìkan eléyìí kúmá ó tún kárí mọ́mì nábìnrin kọ́ má sọ pọ́kùnrin wọn bá wí ẹ̀yin obìnrin lè pààyàn àtọkùnrin àtobìnrin wọn á fi obìnrin ṣe déédéé ọkùnrin níbi ìgbé ẹlọ́wọ́ ìlfàrà pé kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì ọ̀tọ́ sí olùgbàgbọ́ kankan ìbá àjọkùnrin ìbá àjọbìnrin kó ṣekú pa olùgbàgbọ́ bíi tiẹ̀ àfikọ́jọ́pá ti ṣe lóbi so ọlọ́run bá sọ ńbẹ̀ yẹn wípé múmi ní ọ̀gbọ́dọ̀ pa múmi àkọ́jẹ́ látàrí àṣìṣe nítorí pé múmi ní máa máa máa pa káfìrí gàn tógun bá dé àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tógun bá dé àmọ́ máa máa pa káfìrí àmọ́ lépa àwọn kání sèbá àwọn náà fẹ́ pa wá ní káwọn fẹ́ fún wa bisikíìtì ni so àwọn náà fẹ́ pa wá àwọn náà fẹ́ pa wọ́n tó fi dórí pé tí ọmọ bá jẹ́ káfìrí bàbá bá jẹ́ múmi ni bàbá ọmọ wọ́ ọmọ ká ọmọ náà tó náà wá sójú ogun sọ fẹ́ ọ fẹ́ kó búrẹ́dì fún bàbá rẹ̀ pọ́ǹtìrì tójọ́ mẹ́ta ṣèbó náà fẹ́ pa bàbá rẹ̀ sọ èdè nínú tó fi dẹ́kun Abubakar radiyallahu anhu nígbà tán jagun Badr ọgbọ́pọ̀ mọ̀ ń wá pẹ̀lú àwọn kèfèrí láti wá bá àwọn mùsùlùmí jagun ọmọ yẹn ní léka ń wo akáni láàrin gbogbo ẹ láàrin lójújà má tọ́ ọmọ padà gba Islam ní Abubakar lọ́mọ wa ń sọ fún pé bàbá àánú yín ló ṣe mí lọ́jọ́ ogun bá dàrú mo rí yín quite alright mo sì wò pé kí n pààyàn àmọ́ àánú ṣe mí pé àti gbọ́ ah, Abubakar ni ọba ti rọra pè mí bàbá káwá wù tani ọkọ para wọn nu wa subahánàlá ọmọ tó torí ìmánì lágbàdo gbogbo nǹkan mi lọ tọ akramakumullah bẹ́ẹ̀ ni ká búra ká búra lórí irọ́ òun náà bẹ́ẹ̀ náà tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gẹ́gẹ́ bí ṣẹ̀rí àṣẹ fi hàn wá. ẹjọ́ wa wò wò kéèyàn ṣe kú pààyàn ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ̀ṣẹ̀ ńlá ni o mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ pààyàn kí ni wọ́n fẹ́ pààyàn torí pé tó o bá pààyàn kò pé kí wọ́n máa bẹ láéláéláé tó o bá ṣe kú pààyàn kò pé kí wọ́n máa bẹ láéláéláé kí ni wọ́n á dèrè màtọ́ bá ti kú pààyàn kí ló jèrè ló jèrè kankan torí pé gbogbo ẹni tó bá pààyàn yóò jọ kan nínú ẹni òfò àbámọ̀ sì máa bẹ fún títí láéláé hmm. torí ẹ rí i pé hábílà àti kọ́bílà nígbà tí wọ́n ń jà sóbìnrin obìnrin tó yẹ kí hábílà ọ̀fẹ́ kọ́bílà ara rí wọn nù wọ́n fẹ́ẹ́ tọrọ obìnrin tí wọ́n bí pẹ̀lú kọ́bílà hábílà lọ́yẹ kọfẹ́ ìtàn bí pẹ̀lú hábílà kọ́bílà lọ́yẹ kọfẹ́ kọ́bíl wọ́n sọ pé tí wọ́n bí pẹ̀lú hábíl tọ́yẹ kó wọ́n fẹ́ bófin ti ṣe wà kò wú ohun torí pé burẹ́ wà àmì ìtàn bí pẹ̀lú òun òun rẹwà bàbá ẹ jẹ́ kálukọ́ fọ́ mi ìtẹ́ bí pẹ̀lú ẹ̀ bàbá yìí sọ pé òfin yìí tọ́lọ̀ ni kò sí ìyapa sí bàbá ńlá wa Adam aleyhi sẹlẹ̀ so lóníkàlùkù wọn ìgbà tí bàbá dá sí wọn kálukú fi nǹkan kan kó fi tọrẹ sọ́dọ̀ Ọlọ́run kó fi sàtẹ̀gùn káfi mata lẹni tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tí ó gba nítòfi sàtẹ̀gùn àjẹ́ pé àbátọ́ dá ni ó dòfin báyìí jẹ́kùn náà lòfin tẹ́lẹ̀ òfin sẹ́kù bó ṣe wà nù. Habil wọn lóun darandaran ni wọn lọ mú ètò tóbi tó dáa nínú àgbo rẹ̀ ọmọ wa Qabila wọn lágbẹ̀lò wọn lọ kó àwọn èyí tí ò gbójú rí lọ títí nínú èrè oko rẹ̀ tó ti jọ bíi pàǹtí oko wa kálukó sì kó tiẹ̀ kalẹ̀ èyí tí iná bá gbé nínú nǹkan tẹ́ fi ṣàtẹ̀gùn sọ́lọ̀ yẹn àmínú pé tẹni tó ní nǹkan lọ́lọ́run ọba lọ́gbà tiẹ̀ tọ́ iná dé ó gbé àgbò ó fi pàǹtí kọ́bí lálẹ́ tọ́ lọ́wọ́ sọ pé la aqtulannaka qala innama yataqabbalu Allahu minal muttaqin kí ló fẹ́ pa mí àwọn tí wọ́n ń pa ọlọ́run ọlọ́run máa gbà tiwọn. <laughs> tó túbọ̀ sí pé ìwọ ìwọ ọ̀páyọ̀ ọlọ́run ọ̀daràn ni ó ní ọ̀dà bí mò ń páyọ̀ ọlọ́run bí ń páyọ̀ ọlọ́run gbàǹgbà ti kọ́ ṣùgbọ́n mò ń páyọ̀ ọlọ́run lọ wọn ẹnìkan kan ò kú rí ṣáájú eléyìí ìyẹn ni pé ẹni àkọ́kọ́ tó kọ́ kú kọ́ fọwọ́ rọrí kú wọ́n ti kú pa ni síbẹ̀ náà rí báyìí ti wá dà lónìí bí ti ń pa àwọn èèyàn ṣùgbọ́n orí ibú ni gbogbo ẹni tó bá ṣekú pààyàn nítorí pé ẹnìkan ò tún ní ṣekú pààyàn lọ́nà àbòsí má lẹ́yìn tí kọ́bílà àyàfi kí kọ́bílà kó tún ní commission torí lọ́wọ́ kọ́ fi píríncípù lélẹ̀ pé ẹ máa para yín. kí la fẹ́ lò ń bẹ̀? fatawa'at lahu nafsuhu qatla akhihi faqatalahu fa asbaha min al ẹ̀mí rẹ̀ ọtẹlẹ ìfẹ́ ẹnu tẹmí rẹ yà láwòrán fún un pé pa ọmọ ìyá rẹ ó sì pa lọba dọkan nínú ẹni òfò torí ẹ dì mú ẹnìkan ò ní ṣekú pẹ nìkan láyé yìí lọ́nà àbòsí àfikọdọ ẹni òfò yóò ṣòfò náà ẹlẹ́kejì ìgbà tí ọmọ bí ó ṣe ṣòkú rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbé ká tọ́lọ̀ wọn arẹ́ ẹyẹ kánákáná tóun náà gbókò ọmọ ìyá tiẹ̀ tóun kú tí ń wá bí ó ti bò mọ́lẹ̀ ẹyẹ kanakana wá gbẹ́lẹ̀ èèyàn kúrì àti ìmọ̀ bá ti náà ṣe yàn tí wọ́n á gbẹ́lẹ̀ wọ́n á sọ ọmọ ìyá rẹ̀ síbẹ̀ ní kọ́bílà ọ̀daràn wọ́n á sọ pé àjẹsùtù àkúnà mithla hadha al-ghurabi فأصبح من النادمين kilo semi máa lè kágara kí n má ṣe bí ẹyẹ kanakana yìí èmi náà gbẹ́lẹ̀ kí n bu ọmọ ẹ̀yà mi bó ní ẹsẹ̀ bu ọmọ ẹ̀yà tiẹ̀ yìí wọ́n bá dọ̀kan nínú ẹni tí ń kábàámọ̀ ẹ̀yin ẹ̀ máa wo nǹkan méjèèjì tẹ́nìkan bá fi lè ṣe púpà yìí lọ́nà àbòsí nǹkan méjèèjì ó ṣe náà ni yóò dẹ nìkan náà nínú àwọn tó ṣòfò àfi tó bá túba lódodo tọ́lọ̀ wọn àforíjì yóò tún dẹ nìkan nínú àti ọmọ kábàámọ̀ nítorí pé o ti wà lálàáfíà tẹ́lẹ̀ àlàáfíà wa tẹ́ bá fẹ́ kọ́ sẹ́kù ẹ̀ sáà mọ̀ pààyàn tọ́ ọ bá fi lè pààyàn ó rí pa àlàáfíà ló sẹ̀mí àlàáfíà ló pa àmọ́ tó bá ti ṣe ṣekú pààyàn àwọn àlàáfíà ò tún ní dọ́dọ̀ rẹ̀ mọ́ yẹ́bù tí wàá nù hadith lópin ìgbà téèyàn ọba tí ìjẹ́ pé èèyàn dájẹ́ sílẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ bó wà lọ́lọ́run sì wá forí jẹni tó pààyàn nígbà tá a sọ pé pípààyàn ó kéré sí sísẹbọ sọlọ Ọlọ́run sì ti sọ pé òun ní ìsàforíjì fẹ́ni tó bá kú lórí pé ń ṣẹbọ sùn àmì tó bá kú lórí ẹ̀ṣẹ̀ míì tí ò túbá tó kéré sísẹbọ sóhun Ọlọ́run òun lè forí rẹ̀ òun máa ń forí rẹ̀ jẹ ẹni tó bá wù sábà tí wàá rí báwọn báwo wá lọ́lọ́run ṣe forí jẹ ẹni tó pa ẹ̀ Al-Imam Ibn Qayyim rahimahullah wọn ló ṣe é ṣe báyọ̀ pé tẹ́ni tó pa ẹ̀ yẹn tó bá ń tọrọ àforíjì tó ń tọrọ àforíjì tó sì ń ṣe dáadáa tó tó ń tọrọ àforíjì fẹ́ni tó ṣe kú pa ọ́ tó sì ń ṣe dáadáa pẹ̀lú gbọ́lọ̀ tó bá ti jọ gbẹndà òkèèyàmà ẹni tí ó ṣekú pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹni tó bá ṣekú pa lọ́nà àbòsí ó wá nà hadith ike yóò fún ẹni tó ṣekú pa lọ́rùn yóò sì fọwọ́ ka gbé orí ara tiẹ̀ lọ́wọ́ gbẹndà òkèèyàmà yàtọ̀ sáyé yóò fọwọ́ ka gbórí ara rẹ̀ lọ́wọ́ yóò fọwọ́ kan fún ẹni tó pa lọ́rùn ay rabbi sal hadha fi ma qatalani ìrò olúwa mi ẹ bá mi bi eléyìí léèrè kí ni mo ṣe tó fi pa mí kí ni mo ṣe tó fi pa mí tó eléyìí <laughs> ọ̀rọ̀ ńlá ni lọ́jọ́ ńlá Ibn Qayyim mú aṣọ yìí pé nígbà tí ọba wọ lọ síwájú ọlọ́run bá tí wàhálà ṣẹlẹ̀ kò sí àwáwí tí wọ́n fẹ́ wí ma so báyà látàrí pé ó tún láwọn dáadáa dáadáa dáadáa tápá yẹn ti ṣe ó tún láwọn dáadáadáadáa tó ti tara ìtọrọ àforíjì fúnra rẹ̀ àti fẹ́ni tó ṣe kú pa tó tún fi ní ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó lè wá kó àwọn ẹ̀san ńlá ẹ̀san ńlá ẹ̀san ńlá ẹ̀san ńlá ẹ̀san ńlá fẹ́ni tó ṣe kú pa ọ́ títí tí ó fi yọnu ṣe ìgbà náà ọlọ́run àforíjì ẹni tó ṣe kú pa yẹn dípò kọ́ wọná kò ní wọná. أجيكي ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما أهل السنة صفيه هذا جزاؤه انجازا إن جزاء ولكن ربنا Ghafurur Rahim aláforíjì ni a tún máa kẹ́yìn bó tilẹ̀ jẹ́ pé shadidul iqab náà ni ìyà tí fi jani lórí ẹ̀ṣẹ̀ le koko ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ibùjókòó wa Muhammad sallallahu pé mo fi ní lágbájá. ah ẹ̀kan náà wọn ni mandalẹ́bi yẹtẹ ẹ̀là àlẹyà ẹ̀là ọ̀gọ̀fẹ́rẹ́ lè fòlà tá a lẹ́ni náà ti ń búra lémi ọlọ́run lórí pé ìní forí jìn lágbájá ìyẹn ìyẹn ṣe dictation fọlọ ìtòsí náà ni àwọn olùdílà bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹrú ọlọ́run kan wà ó tó jẹ́ pé lọ́wọ́ àkọ́sẹ́mu àlọ́ lọ́ọ́ hìlẹ̀ àbọ̀rọ̀hùn táwọn bá búra lọ́lọ́run lórí ọlọ́run ó mú kí n tí wọ́n búra lé lórí wọn ṣẹ àmọ́ àwọn lè má mọ̀ra wọn àṣàájá àgọ̀bàrà àwọn ẹni tó jẹ́ pé wọn ò tẹ̀ lásìkò wọn ò láyè láti máa yarun orí wọn kò túmọ̀ sí kọ́ máa gbérun káfí dáadáa o so àgọ̀bàrà ẹ̀wù pọ́nmọ́ wọn lọ́rùn kì í ṣe pé torí wọn yíra mí pẹ́ bọ́yá rìn àjò ni ló fà tò irú wọn tó jẹ́ pé tó bá tọrọ àti wọlé àní sílẹ̀kùn fún pé wọ́ ọ̀bùn lọ́nbọ̀ ń bẹ̀rù tó bá lóun fẹ́ sí pẹ̀fẹ́ nìkan kan ọ̀ ah, kọ̀rẹ́ ah, ni bá a ti sọ àfi wèrè mo rò pé yé irú ẹ bá tọrọ fún fẹ́fẹ́ yàwó sọ pé à ah, abẹ́ẹ̀ ti ẹ̀rí nǹkan ìwọ náà ọ̀bọ́jọ́ yàn so ànábì ni irú wọn tẹ́ máa fojú di òun wọn bẹ nu ẹjọ́ pé tó bá fi ọlọ́run ọba búra tó bá búra lọ́lọ́run lórí pé ọlọ́run ó sì rọ̀jò láì jẹ́ kó jò sùn wàláhì ọlọ́run sì rọ̀jò nítorí nígbà tó wàláhì ọlọ́run rọ̀jò lónìí òjò sì sùn rárá wàláhì ọlọ́run bá rọ̀jò nítorí pé ọlọ́run ọgbọ́n ò jẹ́ fi ọlọ́run búra lé lórí kọ́mọ́sẹ̀ tó tún kàfàrà ẹnìkan eh, anadur nínú àwọn fámìlì àwọn Anas ibn Malik radiyallahu anhu ń gbàgbé ọkọ rẹ̀ níbi àwọn èèyàn méjì áwọ̀ ṣẹlẹ̀ láàrin wọn ẹnìkan wá ká ẹnìkan lẹ́yìn wọn á sọ pé kitabullahil qisas òfin ọlọ́run náà ni pé agbẹ̀sì wọ́n máa ń kóra wọn lọ rí ẹ rí ẹ rí ẹ rí ẹ rí ẹ bí ẹ ṣe dé ọ̀dọ̀ eléyìí wọ́n á ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní à ah, wọ́n ń ṣe wàá wọ́n fa wàhálà ní eléyìí bá kan eléyìí lẹ́yìn ó sì ní àwọn gbẹ̀sán náà nítorí pé kitabullahi qisas tó bá ní talẹ̀ ló kàn án ta mi létí lẹ́yìn tó bá ní lágbájá ni ah, mo fi ọlọ́run pé wọn ní kan rẹ̀ sàn àwọn ẹni tí wọ́n ran rí wọ́n yarí pé àyàfi kí wọ́n káwọn náà lẹ́yìn nígbà dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n bá ní tó àwọn ọ̀kan lẹ́yìn máa ń fẹ̀ ẹ wo ti ń bọ̀ so wọ́n á sọ bá ànábì sallallahu alaihi wasallam àtọ́sẹ̀lẹ̀ ànábì sallallahu alaihi wasallam ń bẹ́ẹ̀ nù àwọn ẹrú ọlọ́ọ̀ àwọn ẹni tẹ́yìn ò ní kà sí ṣé aṣọ lẹ́yìn kúkú fi máa wò pé aṣọ ńlá lèèyàn ńlá ńgbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀ máa ń ronú dorí kodò ẹni báwọn Yorùbá gan láyé jọ̀hún àwọn náà ti mọ̀ fásọ ńlá kọ́ lèèyàn ńlá ṣùgbọ́n bí tí èèyàn bá ti fẹ́ tú àwọn èèyàn jẹ táwọn èèyàn náà sì jẹ́ pọ́pọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ òdínà aṣọ ńlá ọ̀ ni wọ́n fi máa kó àwọn èèyàn lójú àwa rí i pé kòròfo níbẹ̀ nú afọ tó irú rẹ̀ ní tàwọn ẹrú ọlọ́yìn àwọn ètò kòròfo aṣọ tí wọ́n wọ̀ kò mú ẹnì kankan lójú tí èkìtà lọ́jọ́ wọn ò lásìkò bá ti tọ́jú ara wọn lásìkò bá wọn erin wọn erin dọ̀tí wọn sì erin ọ̀bùn o àmọ́ tó bá bóra lórí ọlọ́run pé nǹkan kan ṣe wàláyọ̀ ṣẹ̀ náà torí ẹ̀ ẹ̀kẹ́ yorùbá láyé jọ náà ni aṣọ ńlá kọ́lé yẹn ńlá tọmọ bá bá jáde tó wá jẹ́ pé bùbá lọ́wọ́ àti ṣòkòtò dànsíkí àti ṣòkòtò ṣé wọ́n lè yàn ńlá jáde ni àbí èèyàn yẹpẹrẹ èèyàn ńlá náà lọ jáde torí wọ́n ní aṣọ ńlá kọ́ ni èèyàn ńlá dongari tí ń ṣiṣẹ́ láàfin ọba òun á wọ aṣọ agbádá ńlá tí wọ́n ti fẹ́ ńlá sí òun náà wọ́n á bọ̀ ṣé wọ́n wù aṣọ rẹ̀ wọ́n sọ pé ìyẹn ńlá ń bọ̀ àbí wọ́n sọ pé dòǹgárì ń bọ̀ wọ́n àwọn tún lè sọ pé èèyàn màlúkú tún padà ẹ ọ̀bọ náà jọ yẹn kí á lọ kí lọ wá lọ sídìí aṣọ ńlá ó lè dènyẹn ńlá pẹ̀lú aṣọ tó nítorí ẹ anábì sallallahu alaihi wasallam sọ pé àwọn kan bẹnu àwọn èèyàn lẹ́kí táwọn bá búra lọ́lọ́ lórí pé ìkẹ́bẹ́ ọ̀sẹ̀ yóò sẹ̀ o àmọ́ àwọn kan bẹ tó yẹ pé garaje lásán nísìnyí wọ́n sọ pé wallahi ọlọ́run ní forí di lágbájá ọlọ́ni man alladhi yata'alla alayya alla aghfira li fulan faqad ghafartu lahu wa habattu 'amalahu ta lẹni tí ń búra lémi ọlọ́run lórí pé ní foríjì lágbájá mo ti foríjì mo ti bá tẹ̀tẹ̀ jẹ síbẹ̀ ẹ má jọra yín lójú o ẹ má jọra yín lójú ẹ má tara yín jẹ o torí pé ńgbà mi ẹlòmíì owó dáadáa róńdó tó ń ṣe yọ jọ lójú ọmọ àwòrán rẹ pé nílẹ̀ yìí ti ta ló dá tó wù àwa yìí ẹ̀yin o ẹ̀yin o ẹ̀yin róńdó róńdó torí tó bá ti jọra rẹ lójú yẹn ọmọ fojú di gbogbo èèyàn yòókù ọwọ́ àmọ́ wò ó kí ẹrú ọlọ́run kan bá wà ti ń sẹ́ lọ ọmọ àgbẹ̀ ẹ̀ eléyìí ọmọ jà ń námà lòun ẹni tó wá pé náà ni ọwọ́ ní tíkẹ́ẹ̀tì burúkú lọ́gbà wà lẹ́yà ìwọ rí ni ìwọ tí náà lára tó ń janu tó ń fọnu bóòlù ọmọ tó kù láyé sọ ẹni tó ń sìn búyìn bóòlù ọmọ tó kù torí ẹni tá à wò kó lórí ibú ni ó lè kù dẹ̀dẹ̀ kó kú kó di olóríire ẹni àwa wò kó lóríire ni. ó lè kù fẹ̀rẹ̀ kó kú kótó lórí ibú wọn Ànábì sallallahu alaihi wasallam ti sọ inna ahadakum la ya'malu bi'amali ahli al-jannah hatta ma yakunu baynahu wa bẹyìn ilẹ ẹdí rọ fẹẹ fi kọ àlẹ baynaha illa dhira' فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها kọ́lọ̀ ń dàpọ̀ kó sí wa ló lórí rẹ̀ torí ẹ̀ ìyẹn lè máa ṣiṣẹ́ àdéhùn yẹn ti ń sọ ni pé á rí nínú yín ẹni tó ṣe pé ọmọ àlùjáná ni ọmọ ṣe tí ó fi jẹ́ pé ń tó ṣẹ́kù láàrin rẹ̀ sí kọ́ wà àlùjáná nìsín kò ju gbọ́n ọ̀kan lọ yẹn ni pé kù rẹ̀ ti dé tí rọ́ọ̀bà gbà wájú máa lọ́wọ́ àkọọ́lẹ̀ ọba borí ẹ̀ ní ọba di pé ń ṣiṣẹ́ ọmọ aná ẹni tí a ti mọ̀ lẹ́ni ọlọ́ ẹni tí a ń wò pé inṣàlá inṣàlá àtúbọ̀tán bàbá yóò dá àtúbọ̀tán ayá yóò ní burú àkọọ́lẹ̀ ọba gba wájú ma lọ́yọ̀ bá máa ṣiṣẹ́ ọmọ náà ẹ wàá pè títí ẹ bá wí sí pé wo òsín náà tóbi tẹ́lẹ̀ ah, mo ti rí pé ẹ̀sìn tá aláǹsì wọn ò pè mí ah, ẹ̀sìn ó ṣe pé nígbà tẹ́sìn ọba pé sẹ́sìn ni ó pè gbogbo bẹ́ẹ̀ bá ti ṣe tó kọ́dà tẹ́ bá fi chéènì bọ́ lọ́rùn ibi kẹfì wọwọ kẹfì wọwọ nu mọ́sálásí eyín ni ó fi jà nítorí kákọọlẹ àbúrú lọ àbú yọọ bá di pé ń ṣiṣẹ́ ọmọ náà kò ní pẹ́ kò ní dínà lẹbàá rí kókó yóò sì wà náà anábì ní àárín nínú yín náà sallallahu alaihi wa sallam ẹni tí ọmọ ṣiṣẹ́ ọmọ náà tí gbogbo èèyàn mọ òkú tó tó yọọ kàn kù fẹrẹ tí ó kù àkọọlẹ ọba yí padà àkọọ́lẹ̀ ọgbà wa juma lọ́wọ́ kò yí padà ńtọ́lọ̀ ti kọ́ fún náà ni àkọọ́lẹ̀ ọgbà wa juma lọ́wọ́ ní ọba di pé kí n ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nà iṣẹ́ ọmọ àlìjẹ́nà ni ọ̀ á ṣe kù ń dákun kó sọ wa lórí rẹ̀ torí di eléyìí mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe kú pa mùsùlùmí o ẹni tí èsè mùsùlùmí gan tí ọba sí sábàbí bí ogun jihad kò sí sábàbí. ṣé kápẹ́ nìkan fẹ́ gbowó rẹ ó sì ń dáàbò bo rẹ ó ń dáàbò bora rẹ ẹni tó fẹ́ jíwó rẹ gbà òun ló gbé nǹkan àjà ló dojú ẹ̀ kọ́ ó lò wọ́n pọ́ anábì lọ́ọ́ dáàbò bora rẹ ni ó jẹ kọ́ wọ́n ọ́ tiẹ̀ lọ anabi sallallahu alaihi wasallam ó ní tó bá pè wọ́n lọ́ọ́ bá pa ọ̀wọ́. tó bá gbọ́n lọ́ba pàwọ́ fẹ́fẹ́ lìjẹ̀nà lìjẹ̀nà lọ́wọ́ sáré nìkan fẹ́ wọ́ fẹ́ rọ́ọ̀lì wọnú ilé rẹ̀ fẹ́ fò gànà ẹ rọ́nà mi tẹ́ fi lélẹ̀ ju kẹ́ pa lọ ẹ bá pa tọ́dẹ́ mo hó hajar ẹ̀jẹ̀ rẹ̀ sọnù lásán bẹ́ẹ̀ náà làwọn dánadáná yẹn ibi táwọn ti fẹ́ fi tipátipá gbowó rẹ̀ ń dáàbò bóra rẹ̀ ń ṣe kínní ọlọ́run fún ọ ní agbára lórí wọn kó má ló fi lù pa ò ní pọ̀ pààyàn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ mùsùlùmí a gbọ́dọ̀ jìnnà sí mi máa ṣe kópa àyàn lọ́la ìtàn tí èèyàn bá wá wà tó lọ ń sànù rẹ̀ pẹ̀lú Islam èèyàn ní wá máa kára rẹ̀ láàrin àwọn ọ̀daràn àwọn ẹgbẹ́ wà táwọn èèyàn ń ṣe tó ní í ṣe pẹ̀lú ìtàjẹ̀sílẹ̀ wọ́n lè pé ẹgbẹ́ dánrídánrí ẹgbẹ́ apààyàn ọmọlúwàbí ọ̀gbọ́dọ̀ wọ̀ ọ́ nítorí pé kò sí bẹ́ẹ̀ yóò ṣe bọ́ dáràn rìn téèyàn náà ní máa dáràn wọ́n lè pẹ́ gbé àjẹ́ ẹgbẹ́ oṣó ẹgbẹ́ mèrè mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn wọ̀ ọ́ nítorí ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣó ẹgbẹ́ apààyàn náà bíi pípa pípa làwọn máa pààyàn ẹgbẹ́ orí ibú nìyẹn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wọ̀ ọ́. bẹ́ẹ̀ náà ni a rí i pé àwọn babaláwo àwọn babalóòtà àwọn alágbègbà àwọn àfáà táwọn náà ṣe yẹn ń wò wọn yẹn àti pààyàn lọ́dọ̀ wọn kò lọ títí gbogbo wọn babaláwo náà ni wọn kẹ̀jẹ́ kó oríṣiríṣi tá à ń pè wọn ọ̀nà tí kálukú gbà wọnú àwo lọ́yàtọ̀ bàbá babaláwo náà gbogbo wọn pé àwọn babaláwo yẹn wọn lè sọ pé àwọn nídìí èèyàn sọ wípé èèyàn kan ní ẹgbẹ́ rẹ̀ làwọn fẹ́ ókè bó lèèyàn kan ti wá gbẹ́jẹ̀ tiẹ̀ wá láìjọ hospital àwọn òsì nídìí irú ẹ̀jẹ̀ tó ń gbà lọ hospital wọ́n pa ẹ̀jẹ̀ wọn mọ̀ gbàánu gbani àwọn olórí ibú ṣèwọ́n náà wá ń ṣiṣẹ́ awo olórí ibú kan wá sọ pé ẹ mẹ́jọ yá yín lẹ́nu ó lè jẹ́ pé àwọn babaláwo gan ni wọ́n kọ́ wà lìjẹ́ náà ṣáájú àwọn mùsùlùmí ah olórí ibú pọ̀ lókè pẹ̀ <laughs> àwọn àwọn tí ń sin náà lójú méjèèjì àwọn wà ó àwọn tó sin náà kú tí wọ́n sì gbé àsìkò tó lọ́lá jù bí àwọn sàhábà wọ́n wà lẹ́ o khayrul quruni qarni thumma alladhina yaluna thumma alladhina yaluna àwọn eléyìí ń bẹ́ lẹ́ o wọ́n á ní ẹ ọlọ́dẹ ọjà yín lẹ́nu ẹ̀sẹ̀ tí kò yá àtọ́lá àlàkàyè sórí nǹkan tó pamọ́ ni babaláwo wọn lè kọ́kọ́ wà lìjọ́nà ṣáájú àwọn mùsùlùmí ẹgbọ́n. ó sì ń sọ̀rọ̀ yẹn ló kọ́ kó ní àmàkì òní níta máa ń pè láàfà láfipá àmàtúmọ̀ àfà tó ráwọn bíi babaláwo náà ló kún bẹ́ẹ̀ àtàwọn sọkúsọ tí máa fẹnu wa fọ́ńbù. àkàràmọ̀ fún mi wá a gbọ́dọ̀ kíyèsí pé a gbọ́dọ̀ wà ní àwùjọ tẹ́mi ó ti máa bọ́ gbọ́wọ́ wa bí àwùjọ àwọn máa ta àwọn máa sọ́tà wọn yẹn à ń pààyàn wọn lọ́dọ̀ tiwọn ó lè sọ pé ọkùnrin ó sì nǹkan sùn sí nǹkan sùn báwo yẹn pé yóò kí gbogbo ọ̀nkùn nígbà bá tẹ̀jẹ̀ tán àwọn tó yẹ kí wọ́n lè gbé ẹni ọlẹ́ nínú mọ́tò one chance ẹgbẹ́ ńgbà wọn bá dórí bíríìjì táwọn kàn sọ ni wọ́n lọ kó sínú ọ̀sà àwọn ẹja tó wà ń bẹ àwọn afisóúnjẹ àwùjọ lẹ́hìn ní ṣètọ́ nìròjì so gbogbo orú àwọn. nǹkan báyìí àbí à ń lọ wọ ẹgbẹ́ òkùnkùn ẹ̀rí láwọn skools wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ni làwọn ń ṣe ẹ dàpọ̀ mọ́ ń lọ skools èdè kí n máa join gbogbo àwọn court nàìjíríà yìí báyìí fà wàhálà pọ̀ mbẹ́ mo fẹ́ lọ kọ́ a for apple b for banana ó wá sẹ́lẹ̀yìn wá pé kí n wọ kan àwọn àmọ́ wa mọ́ àwọn ètò wàá fún mi ní ó kéré jù bí nínú lẹ́sìn rẹ à ó gbà wọ́n ti kọ́ lẹ́tà sí mi pé ó gbà tó ọmọ mi ta kíníkà tó kù àwọn làwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwọn pa àwọn náà ni yóò sì tún yọ bá tù sí pé sórí gan àbọ̀ ọ̀mọ tí wọ́n ń pelé yìí <laughs> subhanallah so kí mùsùlùmí ọ lọ wọlú àwọn nǹkan kọtọ kọtọ nítorí pé ntòun ní lè sọ́ra fábùrú àfi kò jìnnà sí jíjìnnà sí sọ̀rọ̀ yẹn. torí ẹ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe kú pààyàn ẹ rí i pé àwọn míì ló kọ́kọ́ akọ́kíó náà apààyàn ni wọn apààyàn ni wọn bí ilé máàmù jẹ́ ọ̀mà lérí jẹ́ ọ̀mà lérí wọ́n lọ sóde sàrà tó wọ́n á sọ pé bàbá ẹ̀yìn náà lọ sọ pé. one five one five ni wọ́n gbà ẹwà alukurani náà ti lé ilẹ̀ bí àkàrà pé one five ni wọ́n gbà tó òun sì ka hezbollah mẹ́ta èló lọ́yẹ kọjá one five times three ó di kíni ó di four five so ṣùgbọ́n two six lẹ́ fún mi owó mi ń pè é lónìí ó kú one nine bàbá ní tó o bá tún sọ bẹ́ẹ̀ ọ yàgbẹ́ kú lónìí <laughs> lónìí kò ní dọ̀là òun ò lè yàgbẹ́ ku àlọ́ yàgbẹ́ ku òun ò lè yàgbẹ́ kọ́ ọ̀dà kúburú kájọ kọ́ ẹ̀dá kù sílẹ̀ máa mú lára babaláwo ó lọ́ yàgbẹ́ ku sòwòǹgbà tó ṣe kó oògùn ni wọ́n kó káàkiri ti kí ó ni wọ́n mọ̀ sọ̀sẹ́ àwọn pẹ̀lú àwọn eléyìí náà wọ́n ọ̀bẹ̀rù kí ló lè ṣẹlẹ̀ sáwọn tó bá di lọ́la gbẹ̀ǹdà òkè yà sọ gidi kìí ṣe gbogbo orú àwọn kan ẹgbẹ́ pàdánù bíi máa pààyàn náà bẹ́ẹ̀ tánàbí bá máa pa ẹ̀rín tó ti kú ó ti pọ̀ jù ṣe é gbọ́ nípa tó tánàbí tó bá aṣọ là ń lọ lọ́nà tí lárúbá aró oko kan tó lọ da lọ́nà tó ká aṣọ má nàbí lọ́rùn tó fọ́ nàbí lọ́rùn ní dáhìn à tánàbí bá di apá pa ẹ̀rín tó nídìí sobúkọ kù ní sọ̀rọ̀ káàdà bí òní kò <laughs> tí ẹ̀ ní fọ́ ọ̀yà sobúkọ kù ṣùgbọ́n subhanallah anábì sọgbọn àìsàn kí ló dé tó fi fún mi lọ́rùn bá a ah, anábì wa ti dáa jù wàláhi wàláhi àwọn akóròǹtù gan ẹnìkan bá fún alọ́run bẹ́ẹ̀ sẹ́wọ́n pé egun rẹ̀ ó dé èèyàn ó wá fún ọ̀gá wa pátápátá òfin lọ́rùn báwọn anábì wa ni tí ò sí ẹ ó ní ọ́pìnì min mali llahi alladhi indak fún mi nínú owó ọlọ́run tó kó sí ọlọ́dọ̀ alẹ́ sọ̀rọ̀ àìsọ̀rọ̀ ṣé ó jù bá lọ ó kó jù bẹ́ẹ̀ lọ ọ̀dà sọ mí lẹ́wùlẹ̀ yàrá mi tó sọ ànábì lẹ́wùlẹ̀ yín sì ń wò pé kọ̀kọ́ ò ní sámà lọ́wọ́ ànábì wa pàṣẹ pé kí wọ́n lọ fún nínú bẹ́ẹ̀tì màá ní ti ń fẹ́ subhanallah tòtá àlẹ́ yìí ti ti ń jọ tó ti jẹ́ pé àbá àkọ́tàlì wọ́n máa gbé bẹ́ẹ̀ ní terminology wọ́n ṣe Yorùbá láìsí Arabic pé àfa àkọ́tàlì ẹni pé àfa ọtílù apààyàn <laughs> wọ́n tún máa sọ láàrin ara ẹ mélòó ni wọ́n parí láyè láì sáàdìẹ sọ gbogbo irú àwọn àwa yẹn táwọn eléyìí rántí pé nínú ẹ̀ṣẹ̀ tó tóbi jù ní ká ṣe pààyàn òun gan lára tó sì ń pààyàn tẹ́ bá lọ sí tòsí ọ̀dọ̀ rẹ̀ tí ọmọ pẹ ti gbé ìdàsábẹ agbádá tẹ di ọ̀dọ̀ rẹ̀ tẹtẹ kan yọ ìdájáde kó ní ọkọ rẹ̀ tí tí kọ ẹjọ rà di ẹm mọfẹ wọlé lẹ wọlé mo ẹyin la múdà ìwà bá ok ìwọ tó ọmọ yẹn pa tó o fẹ́ kún ọ yọ àdá àbí dà níbi ìdètí tiẹ̀ àkàràmọkùnmọlọ ẹ gbọ́dọ̀ ṣe púpọ̀ àyàn gbogbo bó tilẹ̀ wù ká wọ̀ kó wà láàrin rẹ̀ àtẹnìkan tó ẹ máa torí ke èrò burúkú gan máa bí sẹ́ẹ̀bù máa rò lẹ́mìí rẹ pé kó kú kìí sèmi nípa àmọ́ kó kú tọ́ba kú kí láǹfààní tí wọ́n rí ẹ rí i pé níbi tí ọ̀tẹ̀ gbogbo àárọ̀ àárọ̀ bíi kí wọ́n wá túfọ̀ ẹni ni wọ́n wá túfọ̀ rẹ̀ ó nítorí pé ẹ̀ ń já sí búrẹ́dì ẹ̀ ń já sákàrà alẹ́ ayé inú rẹ̀ ọ̀wà á dùn tó ń bá kú ó sì máa ń sábà wọ́pọ̀ láàrin àwọn àjọ ṣiṣẹ́ kan náà nítorí kálukú ń múra wọn lórogún òwò ni bẹ́ẹ̀ nígbà tí ẹnìkan tó wá fún ìmáàmù Ṣáfi'í tán fún níro olùmọ̀ńlá lọ náà wọn lọ níjà ashab nínú àwọn àgbà nínú àwọn ọmọ kí o wà ní imam malik so ibn abdulhakam òun náà jọ ọmọ kí o fún imam malik òun lọ wá lọ sẹnu gbóró sọ fún ṣáfì pé ashab yìí máa ṣe bíi kókókókó adìẹ lójú anya ni sẹ́wọ̀n pé anya ayan ma ẹ máa ṣe ayan bíi káàdì òkú ni kíláà jẹ ẹ máa fa ayan ṣe yọ jẹ ni tòótọ́ ayan wà fẹ́ káàdì ọ̀sẹ̀ kù láyé wọ́n dàbí ẹ̀ tó máa sọ pé ewúrẹ́ wu alápàtà bíi kókó kí ló dé nítorí pé alápàtà ọ̀pá òun ti gbàgbé pé délé yìí bá ku ẹgbẹ̀rún alápàtà torí délé yìí ìwọ́n ń tẹ́kẹ́ nìkan kú déwà náà ní kú ni wọ́n á sọ fún ìmáàmù ṣáfì pé àwọn kan ń lépa kú fún yín o nítorí pẹ́ lómi ọmọ òkú ńgbà tí wọ́n wà láyé ó ti kára yọ dùn náà mà kó mà mo pé yé wọ́n máa fẹ́ bí kó kú tòtò bá yẹ pé wọ́n á fi ọ̀rọ̀ ẹ̀sìn náà pawó ńkọ́ ní ìdírò àwọn alùsùn tí wọ́n ń pè yẹn sẹ́sìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ń kọ́ àwọn èèyàn lálùkùránì àti súnà ọ̀pọ̀lọpọ̀ ń kọ́ àwọn èèyàn báwo ló ṣe yẹ kí islam wó rí kí làwọn pálapàla ségesège rádaràda tó yẹ ká dínà sí wọn àti béèrè kọ́bọ̀ lọ́dọ̀ ẹnìkankan wọn à ní bá wọn sọ̀rọ̀ ọlọ́ọ̀ntẹ́ wọn á ní kí wọn máa gbé gbáka àbí kálukú sí fìlà ní sáfù kọ̀ọ̀kan ẹ̀ máa gba fíṣẹ̀bílì láì àbí òye wa so oníkálukú ń fara ṣe ń tún fowó rẹ̀ ṣe pẹ̀lú ẹ̀mí pé àwọn ń fẹ́ kẹ́sìn ọlọ́run lódodo kọ́ tẹ̀ka àwọn sì ń fẹ́ kí ìranù àti ìbàjẹ́ kọ́ kásẹ̀ kúrò láwùjọ wa èèyàn wá rí kọ́kọ́lọ́kọ́ nínú àwọn èèyàn tó yẹ kí wọ́n nífẹ̀ẹ́ àwọn ẹni tí ń pèpè lọ síbi ẹ̀sìn òdodo tó yẹ kí wọ́n láàánú wọn tó yẹ kó ní kálukú náà máa wò kí lòun náà lè ṣe kóun ó tó kú báwọn eléyìí náà ṣe ń gbìyànjú sójú ọ̀nà ọ̀nà kí ló ń gan lè ṣe kódà kó ṣe pé ọ̀ma kí ó kí ni wọ́n náà lè ṣe tí ó tẹ̀ wọnú rẹ́kọ̀dù pé alihamudulilayi èmi náà gbìyànjú báyìí láàyè wọ́ lọ. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa fẹ́ kún ọkù ni tọ́ba wa kú sọ́wọ́ túmọ̀ sí pé ẹ̀ní rẹ́ni sọ́ máa ní ẹ̀tún rẹ́ni sọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni so bẹ́ẹ̀ ni èyí tuntun wa burú jù tó bàjẹ́ jù wọn náà nípa pé láàrin àwọn ẹni tí láwọn ń pèpè lọ sídìí ẹ̀sìn òdodo kọ̀ọ̀kan ni wọ́n máa wá kú fẹ́ lómi èyí ló burú lọ bá lòmàjù kí ló dé ẹ because tó bá kú náà kò burú ètò náà ṣe tó <laughs> nítorí pé ó bá ṣáàdò wa ó bá ṣáàdò yìí bẹ́ẹ̀ náà ní gbogbo gba àwọn èèyàn kan ọlọ́wọ́n kó gbé wọn ga àwọn èèyàn kan lọ kò túmọ̀ sí pé wọ́n tí wọn ò gbéga téèyàn kan ó kéré nípò lọ́dọ̀ lọ ṣebí gbogbo àdáwò náà yìí àdáwò náà yìí ńgbà tí ẹnìkan tó jẹ́ pò ń ga nípò jù wọ́ lọ ọlọ́run fi fọ́n sí mi gbà mí wípé ìwọ̀n bá tí wọ́n náà lè ṣe máa ṣe kò nídìí kọ́ jẹ́ pé ìwọ́de lẹ́bù bóun ti ṣe wà àmọ́ èyí tí wọ́n náà ṣe láti máa ṣe nítorí tọ́lọ́n ọgbẹ̀sán lálọ́dọ̀ lọ ṣé ń bá wa kú ìwọ́lọ́gbàpọ̀ rẹ̀ ni ẹ̀yin ọmọ pé tí máa ṣẹlẹ̀ ni ibi tó wà náà lọ́mọ wà torí kọ́nà lọ́lọ́ ti ká dàrá pé ìwọ ti kú kọ́nà ò ní bójú gba ara láéláé tí wọ́n bá wá ṣe pupa kò pé kó dá yìí rẹ̀ kí lọ́n á fẹ́ pa sí ẹlòmíì ẹnu ló máa fi pa yẹn yọ sọ̀rọ̀ rẹ̀ wájú ẹjọ́ ọlọ́pàá sọ àti wọ àtàwọn ẹlẹ́jọ́ pa ẹlòmíì ni ó ju ibi tó wà fún wa àti wọ àtàwọn ẹlẹ́jọ́ pa torí ẹ̀ kí wọn lè fẹ́ máa ṣe lára ayé àfikún ìbá ṣe pẹ́ tẹ̀ òdodo là ń pèpè lọ sí ìdíẹ̀ kálukú ń pèpè lọ sápò rẹ̀ ni nítorí lè mú ọmọ bínú ẹnìkan nù ọ pé à ọlọ́run mọ iye owó tó ti gádà ní ìsìn àwa sì ń bẹ lójú kan náà àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o àmọ́ ò lè parọ́ fáwọn èèyàn kíkí torí ọlọ́run máa ṣe àwọn òṣèlú torí pẹ́ mi ó torí ọlọ́run máa ti ń bẹ nù gbáyà rẹ̀ wallahu wallahu alimun bidati sudur nǹkan kì í pamọ́ sọ́nà gbogbo ní ẹgbẹ́ pamọ́ ọlọ́mà gbogbo tí bẹ́ẹ̀ nu báyà yín ọlọ́mà kò bá tún lọ kùn ara rẹ ní ọ̀dà funfun ètò tó funfun tó funfun lọ kó fẹ́ malaikaláìsì ara ẹ ọlọ́mà bó ṣe rí tó bá dúdú dé dú lọ lọ́kàn ọlọ́mà torí pẹ́ lómi ìlara ló ń dà láàmú tí ó fi máa pẹ́ pẹ́ lómi òkú irú rẹ náà ni wọ́n ṣe sí ìmáàmù Shafi'i rahimahullah ìmáàmù Ṣáfi'í wa ọwọ́ kéléwì ó ní tamanna rijalun an amuta wa in amut fatilka sabilun lastu fiha bi awhaj wa kullu alladhi yarju khilafa alladhi mada تزود لأخرى غيرها فكأن قدر wọn làwọn kan ràn kan pé kí n kú o tí mo bá wọn kú ojú ọ̀nà kú ọ̀rọ̀ ni lọ́rùn gbà torí mi nìkan kọ́ ní gbà mí àtẹni tí fẹ́ kí n kú àtẹni tí ọ̀fẹ́ kí n kú gbogbo wa náà láti kí ni láàjọ kú ẹ wá sọ fẹ́ni tí ń fẹ́ kí n kú kó wọn lè gbà kó má mi lọ́wọ́ ike alikiyama lọ́yẹ̀kọ́ ọmọ palẹ̀ mọ́dé o ilé ayé yìí ó dàbí ìgbà tó ti parẹ́ ń tiẹ̀ ní sọ nǹkan tí ó wàá parẹ́ tí ò ní sẹ́kù ṣe ń lọ́yẹ ká máa já sí njẹ́ ó parẹ́ tí ò ní sẹ́kù ṣe ń lọ́yẹ ká máa wá lépa ara wa sí ká máa ran kan kú sọ́mọlà kejì ń bẹ́ẹ̀ torí rẹ̀ bí títí ń ṣe àwọn àfọ̀nbíjà táwọn máa jà sóde lórí owó tí wọ́n fi máa wákú fúnra wọn so bẹ́ẹ̀ náà ní í ṣe àwọn míì táwọn náà ń tẹ̀lé súnà lórúkọ pé ẹnìkan torí tiẹ̀ wọn ò máa pa wọn torí tiẹ̀ àwọn ò máa rí òde ìdánilẹ́kọ̀ọ́ lọ táwọn fi máa gba owó sápò torí gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ wọn ò sọ jáde ni àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ òun náà irú rẹ̀ lè máa ṣe òun náà péjọ ẹni tí ń tí a lọ́wọ́ tí ò jẹ́ wọn máa pè wá ẹni tí ò jẹ́ káwọ́ hàn máa yìí kókókókó. nígbà tó ti jẹ́ pé ìwọ kọ́ lọ́ọ́ ha kú ọjọ́ kú kálukú ní òpè ní òkú ọjọ́ kú kálukú ní òkú ní òkú ẹnìkan ò sí tó lè kánni lójú kíkẹ́ kákú kó tó dọjọ́ kú ẹnìkan ò sí tó wa bá pé dákun lọ wá bí jókòó torí ẹ má jẹ sábà fi sori ìsìláàmù sọ pé nínú akbar al-kaba'ir oníkéèyàn ṣe pupa yẹn torí ẹni islam sọ pé má fi nǹkan jà má dojú nǹkan jà kọ́ ọmọ ìyá rẹ torí ṣètọ́ọ̀nì lè gbà lọ́wọ́ rẹ kó lò ìwádìí sọ pé à ah, ẹ̀yin èèyàn ìyìn bá yẹ o mọ̀kà gbé ba lọ́wọ́ ni o èmi kọ́ ni mo sálọ́dà o mọ̀kà gbádà lọ́wọ́ ni o kí ni wọ́n gbé lọ sí. torí náà bìsọ̀ wà á pé ẹnì kan gbọ́dọ̀ dojú nǹkan jà kọ́ ọmọ ìyá rẹ kí ṣètọ́ọ̀nì ọmọ gbà lò má lọ́wọ́. orídìí eléyìí àgbọ́dọ̀ ṣe kú pààyàn tẹ́bá sì rẹ́ nìkan tí ń sọ̀rọ̀ pé wọ́n pa ẹnìkan ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún ìgbà míì ẹni tí inú wọn pààyàn ó lè padà já sí kò ní òkú nítorí bí tó ti gbìyànjú kó fẹ́ pa eléyìí ọ̀yẹ̀ dídìde tó ná dìde lẹ́yìn tó túnra mú bàbá ọwọ́ fúnfún yàn lọ́rùn lásán ló fi pàwọ́ tó ń ti bá ti ń bẹ lọ́wọ́ torí ẹja bẹ̀rù ọlọ́run ọba wa nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà tún ni aliyamínú ghamus ìbúra tí máa rí ní bọnú ẹ̀ṣẹ̀ wọ́n pè ní ìbúra tí máa rí ní bọnú ẹ̀ṣẹ̀ nítorí òun ní ìbúra lórí irọ́ ọmọ pé irọ́ ló ń búra lé lórí ó sì máa ṣe wàláhì tó wà wàláhì tọ̀lá níṣẹ́ wọn mọ̀ pé ẹ̀wà àti búrẹ́dì lọ jẹ láàárọ̀ wọn á ní wàláhì tọ̀lá potato ráìsì àtẹ̀wà àtòdìdí ẹran adìẹ ládìẹ tó tóbi tó yó dáadáa ni mo jẹ láàárọ̀ wàláhì <laughs> ìwọ tó wáyé pé búrẹ́dì àtẹ̀wà lọ jẹ ló sì sẹ́wà láìsọ̀ láàrin ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó sọ pé ah, bọ́dá kì í máa ṣe tọ́ba gbẹnu sọ̀n wàláì tá a jẹnu jàre ṣébi wọn náà jẹ tiẹ̀ náà bẹ̀ à ah, ẹ dákun èmi ọba <laughs> èmi ọba yìí jẹ ẹ òwò fẹ́ràn kọ́ máa dìyàn lórí èmi ah, ah. wọ́n gbá díẹ̀ méjì wà mo gbé kan fún ọ èmi náà ti gbé kan sọ eléyìí wọ́n pè ní aliyamin alghamus ìbúra tó máa ń ríyàn abọ́nú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí máa ń ríyàn abọ́ná. ìpele méjì àlìyàmínú ọ̀gámús ó máa ń rí yàn abọ́nú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà fúnra rẹ̀ ń bọ̀ lọ́nà orí yàn bọ̀ yóò rí yàn bọ́nú náà torí rẹ̀ ọlọ́run ni máa àwọn àbúrò máa búra ẹni hà máa búra máa wọ pé kò sí nǹkan tí ẹgbẹ̀rún mi tún wá látọ̀dọ̀ abdullah ibn amur ibn al-aas sọmọkà abdullah ibn amur ibn al-aas ọ̀nà bẹnu al-mukthirin fi riwayat al-hadith nínú àwọn ẹni tí wọ́n gba àdìsí tó pọ̀ wá ẹni abdullah ibn amur ibn al-aas wà. ana رسول sallallahu alayhi wa sallam وآله min قال من الكبائر شتم الرجل شتم الرجل والديه

wàlídàyí kéèyàn máa bú bàbá àtìyá rẹ̀ ẹ dákun ẹ̀ṣẹ̀ wo ni bàbá àtìyá wa lè ṣẹ̀ wá tá a fi máa bú wọn ẹ múrú ẹ̀ṣẹ̀ tí bàbá yín lè ṣẹ̀ yín àtìyá yín tẹ́ fi bú wọn tẹ̀wọ̀n kẹsẹ̀ tí èèyàn máa sẹ́yìn ọ yàtọ̀ síra wọn ẹ̀ṣẹ̀ wo lẹ́yìn rò pé bàbá àtìyá yín lè ṣẹ̀ yín tẹ́ fi bú kò sí kò sí àfi téèyàn bá gbádùn torí gbogbo àwọn kẹtẹ máa ń kà lẹ́sùn yẹs ẹ ra àwọn ọmọ mi tí wọ́n máa kẹ̀sùn sí bàbá wọn lọ́rùn ẹ ra àwọn ọmọ mi tí wọ́n máa kẹ̀sùn sí àwọn lọ́rùn kì í sẹ̀sùn rárá lẹ́gbẹ̀ẹ́ dáadáa tí bàbá yẹn ti ṣe sí ọ kọjá máa kankan lẹ́gbẹ̀ẹ́ dáadáa tí ìyá yẹn ti ṣe sí ọ tọrọ dùn lẹ́nu yóò lè kí lọ́ọ́ sọ sí bàbá rẹ tí wọ́n porí sọ. So àwọn atalòpọ̀ nínú àti ọba máa pàtẹ́wọ́ fún ọ nílànà àwọn kẹfẹ́rí pé orí sọ kí ni ìyá rẹ lè ṣe fún ọ tí ó fi wá jẹ́ pé ìyá yẹn lẹ́tọ̀ọ́ sí èébú lẹ́nu tiẹ̀ sí ẹnu rẹ ló ti wá yẹ ká gbọ́ ẹnu tiẹ̀ ló ti yẹ ká gbọ́ torí ẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ náà tí bàbá wa lè ṣẹ̀ wá o ẹlòmíì lè sọ pé ah, bàbá tó ṣe pọ́kàn bíyan ni kọ́bọ̀ rẹ̀ mi jẹ́ kọ́bọ̀ ọjẹ́ ju kọ́bọ̀ lọ omi rẹ̀ tó dà sí ìyá rẹ̀ la tó dìwọ́ sí kọ́bọ̀ wọn fi rà ọwọ́ sọ pé ọ̀jẹ̀ ń kọ́bọ̀ níbo ló ti lè ríru rẹ̀ rà so bàbá yìí ọjẹ́ lẹ́gbẹ̀rún ẹgbẹ̀rún àìníye ó sọ pé ìyá kíni ìyá tó ṣe pé bó ṣe bó ṣe ń bí mi tá bí mi báyìí ló lóun ọ̀fẹ́ bàbá mi máa kàn sọ́ọ̀lù láyà ni ó tíráì etí ìyá rẹ̀ ṣeun ó lè san padà fún ìwọ ní ìsìn ọba àjọkùnrin ọba àjọbìnrin ọba àjọkùnrin ọba àjọbìnrin tí a bá di tí a bá di kóńgò ráìsì mẹ́ẹ̀ẹ́dógún péré tá a dìrò ọ lórí pọ́n máa gbé ká fóṣù mẹ́sì orí rẹ ni o kì í ṣe kùn rẹ. <laughs> o ti gbọ́dọ̀ fìgbà kan sọ tó o ní sọ pé ẹ pa mí àbó lórí ibú lẹ́yìn kìíní ẹ pé òbó ògbè ibú yẹn kò gbé sọ̀rọ̀ ẹ̀dọ́ lórí ibú ni máa ru ráìsì ká ìgbádùn ni ok ìyá rẹ ti ń rù ọ́ kánú ẹ ẹ nínú káàrù sórí àti káàrù síkùn èwo ló le ìyá wa síkùn lọ́jọ́ dúndùn lọ́jọ́ kíkan lọ́jọ́ rírí lọ́jọ́ àìrí jẹ lọ́jọ́ tó ìyá yìí ó rù ọ́ ìyá rẹ máa tó ti lè ṣe tẹ́lẹ̀ tó ti lọ dànù tipẹ́ ó lè gbéra ọkàn dànù lẹ́jẹ̀ kálukú ṣùgbọ́n o ò tí ì dé ìyá yìí ṣàdúrà fún ọmọ òun ọba dé ọmọ òun tọ́ba ń ṣe kínní ìwà náà lọ́wọ́ adé tán lọ́wọ́ á sọ pé ìyá o ẹnu rẹ tó rọrọ̀ tọ́ba yẹ kó kò bí ọ tó fi ọ ṣe nǹkan oṣù dànù tọ́wọ́n fẹ́ nu rí òní rọrọ̀ ṣe eléyìí túmọ̀ sí pé kò sí ní tọ́mọ kan lè sọ pé màmá òun ṣe fún un tí òfin wa máa bù ú tó bá jẹ́ pé nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ẹni kéèyàn bú òbí rẹ̀ báwo á ní ká lù wọ́n èwo ló burú jù ṣé èbú ni àbí lúlù lúlù burú jù sẹ́yìn mọ̀ pé ayé ti gbàlùmọ̀ lónìí débi pé àwọn ọmọ mi lù òbí wọn wọ́n lu òbí tí wọ́n tilẹ̀kùn mọ́ tí wọ́n fi fáìn tọba tún fẹ́ mọ̀ dájú wọlọ gbógun kó o ní kí gbogbo ọ sọ fún ọ bọ́ máa ń ṣe ń lu bàbá ẹ̀ bọ́ máa ń ṣe ń lu ìyá ẹ̀ wàláì nǹkan ìyàlẹ́nu ẹnìkan nínú sọ́jà mídíà ẹni bọ́ bá jó dodo àmọ́ bó àmọ́ dodo àti rọ́ wọ́n ní bàbá ń bi ọmọ léèrè ni kí ló dé tó wọlé lánàá tó ọpẹ́ kó tó wọlé ní bá sì ti gbé ẹnu agán sí bàbá rẹ̀ ọmọbìnrin ni o títí gbẹnu agbẹ́sọ̀tò ẹgbẹ́ tó máa pẹ́ ta kọ́ kán kán ní bẹ́ẹ̀ abẹ́tẹ̀ gbọ́rọ̀ yẹn kíní kan tó máa bẹnu ọmọdé tó máa bẹnu kíní kan. sẹ́yìn mọ̀ pé ẹsẹ̀ tó ọ̀sẹ̀ gbogbo bá ṣe wù kó burú tó tí ọ̀rọ̀ ẹnu rẹ̀ bá tó bá lẹ̀ òbí gan yóò gba sùúrù gba tó tún azẹnu bẹ́lẹ́bẹ́lẹ́bẹ́lẹ́ ó lu bàbá rẹ̀ bàbá bá sì lọ mú pankẹ́rẹ́ bàbá aláàánú ń bá lọ mú pankẹ́rẹ́ ní máa ń kó o bọ ọmọ pé sẹ́mi náà máa ń bọ́ sọ̀rọ̀ tó ń ṣe báyìí ọmọ bá mú kó mà ń sì ń lu bàbá yìí bàbá yìí náà lù ó náà lù ó lù ọwọ́ rẹ̀ fà padà dùn bàbá jù tí bàbá lọ káwọn èèyàn tó wá là ń la ìlà ìlà ilé ayé ewé èwo la wà yìí àwọn àti wá gbé sílé ayé náírà àǹkóbò kówó ni àwọn bàbá tó bá lówó lọ má má má ìyá tó bá lówó tó ń tó ń fún ọmọ lówó ni ọmọ máa mà irú ayé burúkú wo ni ẹ. èébú bàbá rẹ̀ ò sí lẹ́nu ẹ̀ èébú ìyá rẹ̀ ò sí lẹ́nu ẹ̀. tí ọmọ bá sì ti lè yanu tó bá ti lè bú bàbá rẹ̀ tó bá ti lè yanu tó bú ìyá rẹ̀ ọ bẹ́tà kó wá bàbá rẹ̀ lọ síwájú. So torí tí wọn bá fi lè mú ọ tó fi ń bú bàbá rẹ tó fi ń bú ya rẹ kò yẹ kó tún yọnu sí irú eléyìí wọn pọ̀ ní bàbá rẹ àríkè lè tún mẹ bú ọ ń sọ àléébù rẹ ọ ń sọ àbùkù rẹ bàbá tiẹ̀ màmá tiẹ̀ ṣé bàbá bàbá ṣe ti ṣe bàbá ni ìyó ìyá ṣe ṣe ìyá tó ṣe ti ṣe ìyá ni ṣé bá sọ kọ́ mo ò ṣe pààrọ̀ ṣé bàbá ṣe pààrọ̀ ìyá ṣe pààrọ̀ torí de eléyìí ọ̀dọ̀ wa wa o torí rẹ bá hó sẹ kọ̀gbọ́dọ̀ hó sẹ dọ́dọ̀ bàbá àtìyá rẹ o tí ọpọlọ rẹ bá ń ṣe èéfín kọ̀gbọ́dọ̀ ṣe èéfín dọ́dọ̀ bàbá àtìyá rẹ o ẹnìkan wọn máa pe kínní ní red line kí ẹnìkan ọgbọ́dọ̀ kọjá rẹ bàbá àtìyá rẹ ni tẹni tó bá jẹ kó ti dìbò ti ara rẹ kó pé òun fẹ́ sórí kò nídìí kí bàbá rẹ ó ṣe pé kò nídìí kí àrò ṣèpè ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọmọ èébú bàbá ẹ̀ èébú yá ẹ̀ ìwọ́dọ̀ tẹnu ẹ̀ jáde kápé bàbá wa ń ṣe tó dùn wá màmá wa ń ṣe tó dùn wá kò gbọdọ̀ jáde lẹ́nu wa láì kí kò ṣe tó dùn wá. kò gbọdọ̀ jáde lẹ́nu wa láì kó ṣe tó torí pé sísọ kó ṣe tó dùn wa gan ò ń bu ni torí pé sáńpẹ̀ lè bu èébú yẹn kó ń sọ àléébù rẹ̀ orí ọ̀dọ̀ wọ wa gbàtà nàbì sallallahu alaihi wasallam sọ pé ń bẹ nínú ẹ̀ṣẹ̀ tó tóbi jù. kíkékè yẹn ọmọ bú òbí rẹ̀ méjèèjì ọ̀rọ̀ yíya àwọn sọ̀hábà lẹ́nu wọ́n ní wàhálì yẹ́sùfẹ́ mọ̀rọ́dúnú wa lè dẹ́ ah, wa anábì sọ̀rọ̀ àzọ́là tó sì ṣeéṣe kí wọ́n máa bú bàbá àtìyá rẹ̀ tí àdámọ́ ọmọ èèyàn bá ti dorí kodò kò ṣeéṣe wàláhì kí lè fẹ́ sọ fóun jẹ yó tó bá yẹ kí bàbá tèmi ní máa bú bàbá mi nípa bàbá mi màmá mi máa nì èmi ọ̀ tí ń bù má àbáwọn ọlọ́mọdé ọlọ́run má jẹ ní ìsìn tó bá kọ́ àǹgbowó ni owó wo ni bàbá rẹ ò ti fún ọ rí because nínú gbèsè ayé yìí níjọ́ wo ni wọn náà lọ́wọ́ rẹ tó tẹ́tí níjọ́ lọ́wọ́ rẹ tó bọ́jú lẹ́yìn gbogbo nǹkan tó ń bu kata bàbá rẹ yìí náà ni bàbá rẹ yìí náà ni ọ̀wọ́n sọ fún bàbá rẹ pé mo fẹ́ kẹ́ sírò gbogbo owó tẹ ẹ ná lóluwa rẹ lórí kólúwa rẹ̀ tó dàgbà ẹ gbọ́rọ̀ bá ìwọ lólúwa rẹ̀ so ẹ sọ gbogbo ẹ̀ máa tán la ilaha illallah eléyìí wọn máa bú nù tó bá jẹ́ pé ìwọ lọ bá lówó jù láyé ìpọ́nlá ò lè tán kó tó bọ́ náà búra fún ò lè tán nítorí tọ́kí bàbá rẹ̀ ná kọ́bọ̀ mẹ́wàá mílíọ̀nù mẹ́wàá tiẹ̀ kò lè ṣe ní bàbá rẹ̀ ṣe jọ́nà ó lè ṣe kó jáde jọ́nà wọ gẹ́gẹ́ bíi tani lẹ́yìn náà ìyá rẹ kí ló lè dáwọ́ àtìyá pọ̀ tóbi wa máa fúyà tó a sọ pé after ẹ fọlọ ẹ lọ́yàn ẹ kíníkílẹ̀ kílẹ̀ tó bá sọ pé ẹ ṣe ókè ló la lè sọ fẹ́ tó bá ń fúnni lọ́yàn lóṣù oṣù mélòó lẹ́dẹ̀ sí fọlọ ẹ lọ́yàn òun máa fún yín lówó yín padà tó bá jẹ́ pé mílíkì lẹ́ máa gbà a'udhu billahi minash shaitanir rajim ṣé mílíkì fake mílíkì àbí kó ó lè ṣe déédéé ọyàn ìyá rẹ àbí three crown ó lè ṣe déédéé ọyàn ìyá rẹ àbí nunu milk lọ́wọ́ àti wé àbí cowbell ló fi wé ọyàn ìyá rẹ adúpẹ́ fọlọ́ orí ọmọ olè owó sẹ́ni títí kọ́ dánrú ẹ̀ wò wọ́n máa parọ́ rẹ̀ máa máa ti ṣe súnà ti máa ń sọ fún yàrá wọn tó lọ kó dọ́sìn mílíkì méjì ìwọ̀ wọn ọyàn tó Ah, ah, ẹni tí a bá rí tó ṣe irú ẹ̀rí ẹ̀ mú wá fún wa. tòun là ń sọ ní ìsìn alùsùnà kan ìsè bẹ́ẹ̀ ọ̀sọ́mà kan tí ń súnà tó àpò nǹkan mílíkì kan lọ fún yọ nígbà tí púpọ̀ gbádùn rò pé ìtumọ̀ súnà ni pé orí èèyàn ń wó abẹ̀dẹ̀ kò sẹ́ni tí máa tọ́jú òbí gan tí máa sàánú yàtọ̀ sáwọn ọmọ sísè rádaràdá kájú ọ̀tẹ̀lẹ̀ súnà yẹn tọ́ntì tẹ́jọ́ ń tara yín dànù. torí ẹ̀ wọ́n ní ìjọ wa lè ṣe é ṣe kéèyàn bú bàbá àti ìyá rẹ̀ bí. wọ́n yí àwọn sọ̀hábà lẹ́nu ọ̀ọ́lẹ̀ náà alábìíní bẹ́ẹ̀ ni yẹ̀sọ́bù àbọ̀rọ̀jù gbẹ̀yàn ṣe máa bú bàbá rẹ̀ ni o kó bú bàbá ẹ̀ lómi. ìbàbá rẹ̀ yun bàbá rẹ ti máa rìn wọ bí ọwọ bẹyìn tẹsẹ rẹ ò ṣe déédéé o tàbí ti bú bàbá bàbá nù ha olóòtú bú bàbá tiẹ fẹyẹ sọbọ àbá òun ti ní olóòtú bú bàbá tiẹ nínú ìdájọ́ wọ́n ló bú bàbá rẹ wọ́n ló bú bàbá rẹ torí pé wọ́n lọ kọ́kọ́ bú bàbá ń bàbá tọ́mọ bàbá ń bàbá fi bú bàbá tiẹ̀ náà a jẹ́ pé ìwọ o ti bú bàbá rẹ nù ẹ nígbà tí wọ́n á délé bàbá rẹ ni wọ́n ń pariwo lẹ́kùnlé kí ló dé à nígbà tí wọ́n bú bàbá ọmọ sí ilé wọn gbẹ́mẹ́ o mọ rán ọmọ rẹ lé òun náà wàá lóun rán mi lé máa ń à ó tó bẹ́ẹ̀ bàbá rẹ wà ní hmm, ọkùnrin mẹ́ta ọkùnrin la bí ẹgbẹ́ bàbá tó di tiẹ̀ náà ti dàrú sọ́ọ̀mọ̀ yìí pé ńgbà tó ń ti bú bàbá ń bàbá wọn ó ti bú wọn náà nítorí pé ọmọ òsè ti kúkú mọ̀ báyẹn ó ń tì hàn gbẹ́nu pálábá kù bóun ó ti bú bàbá tiẹ̀ náà tó ná ọmọ àwòrán bàbá òjú bàbá ntí ẹnu tiẹ̀ bá fi yá sáti bú bàbá ń bàbá ó yẹ kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ti bàbá rẹ̀ náà ránṣẹ́ tọ́ eléyìí bí èèyàn ṣe máa bú bàbá rẹ̀ mọ́ wọ̀nyẹ súpọ̀ ọ̀mà bákan náà kí ni o tún bú yọ̀ ń yà o bú yọ̀ ń yà ẹ̀rí kọ́ láàrin àwùjọ wa lọ́ba yẹ kí ni ìyá yìí ebi wà àtọ́ ọmọ ilẹ̀ ń jọ ń fa wàhálà àbí ìyá rẹ fẹ́ sòfò ìyá tí a jẹ jẹjẹjẹjẹ ni ìyá bẹ́ẹ̀mí tọ́ wa orí àbí ìyá fẹ́ sòfò òun náà sọ pé ìyá rẹ ó sì òfò sí i onóko fún ọ tó ń gbà tí wọ́n ti búya rẹ̀ bí ọba yẹ onóko ọba yẹ àtìyálá yẹ tòun fún ọdọ́bù tòun túmọ̀ sí pé ńgbà tó bá ti bú bàbá ń bàbá wọn bú bàbá tiẹ̀ náà tó bá ti bú yọ̀ǹyà wọn búya rẹ̀ muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló gbà wọn. wọ́n ní ẹnikẹ́ni tó bá ti fi ìwọ̀sí lọ bàbá ń bàbà kọ́mọ kó n ti fi ìwọ̀sí lọ bàbá o ẹnikẹ́ni tó bá ti lè sàpọ́nlé bàbá ń bàbà ó ti rà pọ́nlé fún bàbá tiẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀yà wa ọmọ tó bá ti yọ ọmọ kọ́mọ tó ya gara wa òun ló máa ń yá sí lẹ́nu láti bú yòó ń yà òun ló máa ń yá sí lẹ́nu láti bú bàbá ń bàbà nítorí tó bá ti bú bàbá ń bàbà ó ti bú bàbá yẹn torí pọ́ǹtì náà ní gbẹ̀nu lọ níṣẹ́ lẹ́rìí tí kálukú dákẹ́ o tí kálukú ń ṣe bí odi tí ò tí ò tí ò tí ọ̀mọ̀rọ̀ sọ o àbí tí ò gbọ́rọ̀ tí kálukú ń ṣe bí ayaya tí ọ̀mọ̀rọ̀ sọ o ẹ̀ kí kálukú retí ẹ tí ni lẹ́nu kan ní kọ́ bá bàbá ẹ̀ ọlọ́gà kọ́ bá bàbá àti bàbá bàbá ẹ̀ so kò sẹ́ni tó gbọ́ o tẹ́bárí tẹ́jọ́ ń sàpọ́nlé ara yín tẹ́jọ́ ń ṣe lábíà lábíà láàrin ara yín láyé yìí nítorí pé ò tí ò tí yẹnu sí bàbá ń bàbá àti yóò ń yani o wọ́n kó fún ọ sínú rẹ̀ odò torí ẹ ẹni tí ò bá ti fẹ́ fi àbùkù kan bàbá rẹ̀ ẹni tí ò fẹ́ fàbùkù kan yá rẹ̀ má bu bàbá ń bàbá o má bu yọ̀ wọn náà máa wọ pé ah bàbá mi mo fẹ́ràn rẹ̀ ah bàbá mi èèyàn pàtàkì ah màmá mi mo fẹ́ràn rẹ̀ ìyá mi èèyàn pàtàkì yìí kò wọ́n sẹ́kù léèyàn pàtàkì pẹ̀lú kò sọ ẹnu ẹ̀ tó o bá ti sọ ẹnu ẹ wọ́n wọ bàbá rẹ̀ ńlẹ̀ báyìí bí ẹ pé ewúrẹ́ tó ti kú wọ́n wọ ìyá rẹ̀ ńlẹ̀ ni wọ́n sì máa sọ pé ọmọ òsè ní kókó màá báyẹn gbogbo bàbá ni ọ̀bá níyì gbogbo ìyá ni ọba wà pẹ̀lú àpọ̀nyé tó bá pa àwọn ọmọ wọn wọ́n sọ ẹnu wa torí ẹ jẹ́ ká sọ ẹnu wa tó bá tó bá mọ lórí ipá kan kan ara wa látara apá àbúbàbò ń bàbà kò bá sẹ́pẹ́rẹ́ àmọ́ a ti ṣe sábà bí ipá adẹni tó bú bàbá wa bàbá wa á sì máa bú bàbá wa ìbá fẹ́ràn bàbá wa là ń sẹ́ ń bú bàbá ń bàbà ọ̀ fẹ́ràn bàbá rẹ lódodo tó tó bá fẹ́ràn rẹ ò ní bú bàbá ń bàbà bàbá ò ju bàbá o kò sí bí bàbá rẹ ti lè jẹ kọ́dà kí bàbá rẹ jẹ́ pọ̀ lórí orílẹ̀-èdè tí ọmọ rẹ ọba ti lọ sọ ẹnu rẹ àfa wọn wọlé ní kúrúkẹ rẹ bí bàbá rẹ má dọ́gba àlú tí ìwọ ọba ti sọ ẹnu ẹ tó ń bú bàbá ń bàbá àwọn wọlé kúrúkẹ rẹ ẹ mọ̀ pé náà sàwọn lọ́ba lọ́ba àtàwọn bá lẹ wọn lọ ta bàbá tiẹ̀ ńlẹ̀ yìí kí ni wọn náà sọ ta bàbá tiẹ̀ náà ńlẹ̀ yìí. <laughs> òwúrọ̀ ẹni bàbá tẹ̀mí lọ́dọ̀ bẹ́ẹ̀ ni bàbá olójú bàbá lọ. so sọmọ pé wọn ọba ti sọ bẹ́ẹ̀ ìwọ lọmọ oṣù tó kó kùn ọba yẹ orídéélé ọjọ́ wọ wa ọjọ́ wọ wa bí ẹnìkan sí màmá rẹ wọn gbé sípò jẹkulẹ bíi pé first lady bóyá state bóyá federal ọmọ wa wà ń sùpò yọmọ wa fẹ́ tọ́jà tó fi máa sọ pé à tani já tiẹ̀ fáwọn pé ìyá tó ní first lady sẹ́wọ̀n kọ́ máa ń kó fún ní five times pé ìyá tèmi kìí ṣe first lady fún gbogbo ara yìí first lady ní láàfin bàbá mi mo rò pé yé à tó náà bá délé tó lọ sọ fún ìyá rẹ̀ yóò pé ọtẹ mi ẹtẹ ńlá ni ẹtẹ ńlá ni akramakumullah ẹ má jẹ ajẹni tí yọ yọ ọmọ bùsùbì wa nípa mímá tàbùkù bàbá ń bàbà nípa mímá tàbùkù ìyẹ̀wò yà ẹn bàbá mi lápọnlé ìyá mi lápọnlé má sọ àbúrò bàbá ń bàbà má sọ àbúrò ìyẹ̀wò yà tọ́ ọ bá ti lè sọ wọ́n lọ tàbùkù bàbá rẹ̀ lọ tàbùkù yá rẹ̀ kì í wá sí pé bàbá tó wà láyé nìkan làná lè sọ ọ sọlá àlùsọlá tó fi dórí àwọn bàbá màmá wa tó ti kú ẹ má bú bàbá ń bàbá kọ́ mọ́ àmọ́ bú bàbá yín tó tún ti kú kọ́ mọ́ máa bú ìyá yín tó ti kú ẹ má bú bàbá tó ti kú kọ́ mọ́ máa bú bàbá yín tó wà láàyè ẹ má bú ìyá tí ó ti kú kọ́ mọ́ máa bú ìyá tí náà tó wà láàyè ẹ má bú bàbá tó ti kú kọ́ mọ́ bú bàbá tí náà tó ti kú ẹ má bú ìyá tó ti kú kọ́ mọ́ bú ìyá yín tó ti kú gbogbo ẹ̀ ló lè ṣẹlẹ̀ náà làá máa ń sọ pé àwọn ọmọ yorùbá pàápàá jùlọ àwọn tá a jẹ́ mùsùlùmí nù yorùbá àìlẹ́kọ̀ọ́ tó pọ̀ láwùjọ yorùbá ó yẹ káwọ́ wọ́nà láti sàfù tíyẹn bá wà láwùjọ yorùbá ẹ mà kò sẹ́kọ̀ọ́ rárárárá láwùjọ yorùbá yìí kò sí ẹ̀kọ́ kọ́bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wúlígáǹsì lásán ọ̀rọ̀ asá ọ̀rọ̀ àlùfáàṣá òkun ẹ̀yìn wọn lẹ́kọ̀ọ́ rárá wọ́n sì máa sọ pé àwọn lẹ́kọ̀ọ́ lé ń hmm, fẹ́ mọ̀ pé yorùbá nínú ẹ̀dá tọ́lọ̀ ń dá ìyẹn tá a bá yọwọ́ lárúbáwá yorùbá lọ́kàn kó kílẹ̀ mọ́ ń pa lárúbáwá. ẹ̀yin tó yẹ pé ọ̀rọ̀ ẹnu yín ọ̀dà àtọ̀rọ̀ àtàrọ̀ ọ̀rọ̀ ẹnu náà ti máa ń mà sọ lẹ́kọ̀ọ́ àbọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tí ń bẹ lẹ́nu àwọn yorùbá síra wọn ọ̀dà ó túmọ̀ sí pé kọ̀sẹ́kọ̀ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀yin máa wò tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ láàrin èèyàn méjì subhanallah àwọn ọ̀rọ̀ burúkú tẹ́ máa gbọ́ tí kálukú ọmọ sọ síra wọn ẹ̀kọ́ dà kò sẹ́kọ̀ọ́ torí tẹ́kọ̀ọ́ bá wà ó máa sọ tí ó jáde lẹ́nu ẹ̀ torí ó padà dẹrú ẹ̀ ẹ má ti torí pé jáde orin dòwe ní tí wọ́n ń sọ lè gbàgbé tí wọ́n sọ sí ọ ẹlòmíì ò ní gbàgbé tí wọ́n sọ sí ẹ̀yin máa wọ̀rọ̀ tí máa jáde lẹ́nu àwọn èèyàn tán máa ń jà wọn ó fi hàn pé wọn ò lẹ́kọ̀ọ́ kọ́bọ̀ wọn ò lẹ́kọ̀ọ́ kọ́bọ̀ torí pé àṣà kò tún wọn ṣe ìwọ́dí kẹsìn tún wọn ṣe kìí sábọ̀ ni kí wọ́n máa bú ọkọ̀ dákẹ́ o òní wọ́n ń pè ní làákàyè torí pé ẹni tí ọba máa ti kọ́ ẹnu rẹ̀ ń jànú kò ní làákàyè kékeré ni máa bú ọ dá sí <laughs> wàá tẹ wàá tẹ tá sí torí pé gbogbo ń tán sọ wọn ò ní gbàgbé rẹ láéláé ẹni tó sùn ni wọ́n ìwọ ti gbàgbé pò sùn ẹni tó kó ńkọ́ ò ní gbàgbé láéláé ìdí nu dá ìfiri pé ìjà ìtàn láwùjọ Yorùbá ẹnu ló fà ẹnu ló fà wọn ti fẹnu wárọ kọjá sísọ tí wọn bá fẹ́ parí ìjà kò ní tán èwo wa la fẹ́ rò láti sọ wípé kíjọ tán ẹni tó sọ báyìí tó tún wí báyìí tó tún bú bàbá wa tó ti bú ìyá wa abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tó ẹ gbẹ káì kálukọ́ máa lọ́ lọ rẹ̀ apàdé lálùkìyàmù torí pé àyè àwọn èyí sọ ẹnu wa ẹ̀yà kan tí ò lẹ́kọ̀ọ́ rárá nípa ọ̀rọ̀ sọ làwọn Yorùbá ẹ̀yà wo ló yàwọ́ títì yẹn ní ìsìn tó bá fẹ́ jáde láti àdúgbò wọ títì ńlá ọlọ́kadà kan wá bọ̀ wọn náà sì ń gbọ́kadà tiẹ̀ bọ̀ sọmọ pé ìwọ náà ojú rẹ òkúkú fọ́ ló fi ń wọ kadà so ọmọ wọ tí wọn wò sí pé ṣé ti tó wọ àbí òtí tó wọ inṣàlá tí mo bá wọ eléyìí ò ní lé mi bá tí ń fi wọ dáadáa kò ní sínú pàgbára wa pé ah, ṣé èsì kórìí ẹ dàrú ṣé èsì kórìí rẹ ti dàrú àbọ̀ fẹ́ kú sófò dànù <laughs> ẹ dákun bò lẹ́kọ́ náà wa tàbá sì sọ̀rọ̀ à ah, àwa Yorùbá lẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ kẹ́ wọ́ọ̀lẹ̀ sí àmọ́ ẹlẹ́kọ̀ọ́ àwọn ọ̀rọ̀ burúkú burúkú burúkú kódà ẹsẹ̀ bí ẹlòmíì wọ́n ti níra wọn jà tẹ́lẹ̀ kò sì rírí láyé wọ́n kẹfẹ́ wọ títí bí wọn náà ṣe wọ títí ah, kí ló burú kẹtẹ pé bó ṣe wọ ó sì wọ kọ tẹ bírèkì kó nà ọ wọ lálàáfíà ó sì rọra rìn lọ bá ọ yára ọ lọ bá pé ah bẹ́ẹ̀sì wọ títí lẹ́ẹ̀kan wọn da ọkọ lọ́ọ́ máa fi sọ̀rọ̀ sọ ah, ẹ ṣeun gan ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rí ọlọ́run ní dára bò ìdí túmọ̀ sí kéèyàn ní làákàyè àmọ́ mo lè sọ̀rọ̀ mo lè gbé ewu àwọn agọ̀gú agọ̀gídí àwọn ló máa ń ṣe bẹ́ẹ̀ lókè ẹni tó kẹ́kọ̀ọ́ àtẹ̀ntì ọ̀kẹ́kọ̀ọ́ gbogbo wọn adọ́gba ah, ọmọ ta lèmi náà tàbí ìbá ṣe kólúwa rẹ̀ <laughs> èyí ó tún máa fi ẹdun ara rẹ sọ pé ọmọ àta lè mí náà ọsọjọ manulé ló pé ọmọ àta bá ọmọ sun under bridge torí ẹ ètò wa burú jù ẹni tí tó máa ń búra wọn ìyá bàbá ni wọn máa sábà mẹ́nu bà jù ẹ dàpọ̀ kí lẹ̀sìn àwọn ìyá ó tó ṣèdánilẹ́kọ̀ọ́ wọ́n pe àkọlé rẹ̀ ní kí lẹ̀sìn àwọn màmá màmá wa ọwọ́ tí wọ́n fi ń bú àwọn màmá màmá ọ̀dà láwùjọ Yorùbá Kini ni ẹ̀ṣẹ̀ wọn ìyá tí ìyá jẹ lórí kálukú ìṣeré talẹni náà nu àtìyá rẹ lóyún rẹ láàrin òru sọ̀sán tó bí lẹ́ẹ̀kan náà èyí gbogbo àwọn ìyá wa náà ni rù wá ká olóṣù mẹ́sàn-án bẹ́ẹ̀ nu wa èyí tí ó oṣù mẹ́sàn-án ó oṣù mẹ́fà ẹlòmíì lé lóṣù mẹ́sàn-án èmi náà nàá sọ pé ẹnìkan ọdún méjì ló ṣe nu ìyá rẹ kó tó di bí. Ahmad nínú wọ́n sọ pé àwọn arí ẹni tó akọ́dún márùn-ún ló ṣe nukun tó bí Imam Malik lọ́dún mẹ́rin làwọn rí táwọn ìyá tí wọ́n ń ru oyún kábà táwọn náà ni wọ́n wọ́ ti búbú èébú àwọn náà wọ́ ti àbùkù àwọn náà wọ́ ti èpè àbà àbà àlẹ́kọ̀ọ́ kàkà tó ẹ̀kọ́ ń bẹ ní ọ̀rọ̀ ni wọ́n máa sọ ẹnu rẹ̀ nítorí pé èmi àti ẹ̀ là ń jọ ń jàjà lura wa já lura wa ká mọ̀ pa alura wa yó àti bàbá mi ti jẹ́ ti màmá mi ti jẹ́ fún kínní ẹ jẹ́ ká máa sọ tí ìwọ lè gbọ́n o torí wọ́n ní torí tẹ́ bá pé tọ́ ọ gbọ́n tí nǹkan kan sọ pọlọ rẹ má gbàgbé fáwọn èèyàn tẹ́jọ́ máa ní àjọṣepọ̀ tí nǹkan máa jọ dà yín pọ̀ ó ṣeé ṣe ká sí èrè ọ̀wà láàrin asínwín lè wà láàánú aganigani lè wà láàánú so ìwọ lọ́wọ́ a máa ma ó sì máa ṣe pẹ̀lú wọn má jẹ́ kí ṣe wọn sọ wọn náà di wèrè má jẹ́ kí ṣe wọn kọ́ sọ wọn náà dẹnu tí wọ́n máa ṣe garagara lápèjúwe ní ìsìn ọ̀rọ̀ tí ìtọ́rọ ẹni kan yọba yẹ bàbá rẹ nǹkan kò ní dáa fún ọ̀rọ̀ àdákẹ́ ṣé màkà ní àwùjọ báwọn olódò lọ́pọ̀ ní táwọn máa sọ ní pé à má jẹ́ kí wọ́n gbá two zero nítorí pé ó ti gbá bàbá rẹ̀ ó tún gbá yà rẹ̀ two zero ní ẹ so ìwọ náà gbá tiẹ̀ o ah, ah, láì ṣe table tennis so ìwọ náà bú tiẹ̀ ni wọ́n má sọ̀rọ̀ la ilaha illallah ojú òtí onítàn kò mẹ́ torí pé gbogbo ẹni tí ń wòran sínú wọn tún sọ pé wọn náà gbá tiẹ̀ o wọ́n padà máa kan sára sọ pé irú rẹ̀ sọ wọn láwùjọ ẹni tó wá bú ọ yóò wá fọ ara rẹ̀ kó gbé ara rẹ̀ ibi tá a dùn sínú lónìí ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá kọ́kọ́ wa máa ṣe kó jẹ́ ká lè máa sọ ẹnu wa ká má jẹ ọmọ burúkú fáwọn òbí wa ká má ya ọmọ òsè tí a máa kókún bàbá ìyá rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá kó foríjì àwọn òbí wa tó ti kú kó lọ́wọ́ bó sin wọn lọ́mọ àlùjànnà àwọn òbí wa tó ń ṣiṣẹ́kù láyé ọlọ́run dákun kó jẹ́ ká rí wọn pẹ́ lórí dáadáa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك oníbèrè sébèrè pé kí ni ìdájọ́ kéèyàn yí àwọn ọrùn padà sí àwọn ọrùn alhamdulilayi ọ̀dọ́ tó lọ́wọ́ tó fún ní wọn dúdú. ǹjẹ́ wọn tọ́ sírò ọ̀dọ́ yìí kó yí irun rẹ̀ padà sí àwọ̀ míì bí kùnkùn má dín àwọ̀ yéye lọ kọ̀tọ́kọ̀tọ̀ nà rárá ó gbìyànjú láti yí àwọ̀ ọrùn rẹ̀ padà kúrò lórí àwọ̀ tọ́lọ́wọ́n bá fún irun yẹn ṣáájú di pé gbogbo ẹ̀ funfun. tí irun bá di funfun ìsìláàmù gbà fún wa ìpè ká paláró ṣùgbọ́n aró aró irú aláwọ̀ wo so kò gbọ́dọ̀ jẹ́ aró dúdú kò sì gbọ́dọ̀ jẹ́ àwọ̀ tó ṣe fáwọn kèfèrí ní máa sábà ti wẹ̀ torí lọ́dọ̀ àwọn kèfèrí à ń sọrun orí di pupa à ń sọrun orí di aláwọ̀ yeye à ń sọrun orí daláwọ̀ ẹ̀yìn wọ́n ti pè jẹ́lú aláwọ̀ aró gbogbo ẹ̀ lọ́rọ̀ọ̀rùn fáwọn kèfèrí islam ò sì farama gbogbo ẹ̀ lọ́rọ̀ọ̀rùn fáwọn kèfèrí islam ò farama torí di eléyìí báyìí lábẹ́ òfin ọlọ́run ọba wa kò tọ́pẹ́ nìkan kan kó yí àwọ̀ ọrùn rẹ̀ padà sí kọ́lọ̀ míì ṣáájú kí irun rẹ̀ tó di funfun tó bá sì di funfun tán a lè fi làálì a lè fi yí àwọ̀ rẹ̀ padà làálì yẹn lè kí débi pé ó lè jẹ́ aláwọ̀ kùnkùn má di tí ó kì í ó lè fẹ́ jọ dúdú tí èèyàn bá ń wò àmọ́ kìí ṣe dúdú kíkì lọ́kàn kì eléyàn kò sí tó burú mbẹ ṣùgbọ́n àwọ̀ dúdú ọ̀tọ̀ àwọ̀ míì tó yàtọ̀ sí irú ti làálì yẹn láwọn àwọ̀ tá a mọ̀ fáwọn kẹfẹ́rí ní máa sábà ṣerú ẹ̀ kò tún tọ̀ náà. àmọ́ ọ̀dọ́ yóò wá kó n fẹ́ pààrọ̀ àwọ̀ ọrùn òun kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀la kọ̀tọ́ kọ̀dọ̀ síbẹ̀ náà. wọ́n ní ẹni tó ti búra yìí pé òun fẹ́ ti nǹkan tẹ́lẹ̀ àbó òun mhm. ti tó àpàdà sí ṣé ẹgbẹ́ ní tẹ̀kí ní ti ti nǹkan rẹ̀. yóò ti kọ̀ fọ́ọ̀rà ẹni tó búra lórí fún ọ̀sẹ̀ kankan lásìkò tó ń bọ̀ ó sì lágbára láti ṣe nǹkan yẹn ṣùgbọ́n kò sí ó búra kó òun ní ṣe nǹkan kan lásìkò tí ń bọ̀ àsìkò tí ń bọ̀ yẹn yẹn ni pé lẹ́yìn ọ̀rọ̀ tó sọ ó lóun ò ní ṣe nǹkan kan ó sì padà ṣe ó sì lágbára láti má ṣe ṣe lábẹ́ òfin ọlọ́run onítàn yọ sàn ìtàn ìtara rẹ̀ ó náà ní kó fún aláìní mẹ́wàá lóúnjẹ jẹ àbí kó dá aṣọ sí wọn lọ́rùn àbí kọ́ bọ́kùn lọ́rùn ẹrù tí ó bá lè ṣe ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yóò àti sòyàmù ọjọ́ mẹ́ta eléyìí ní ìtara ìbúra tí èèyàn bá bó tí ò mú ṣẹ. yóò ṣe kàfàrà náà. oníbèrè ni pé èèyàn ń láti orí koríko ni pípé sọ wọ́n ní ọ̀pọ̀ ọmọ kúrò lórí ilẹ̀ ní àbí kí n tó kúrò. wọ́n ní sí ojú kúkú náà bí sì yọ ọpẹrẹsẹ. àwọn ká sọ ọpẹrẹsẹ ni ká sọ ọpẹrẹsẹ láti dìde. wọ́n béèrè pé tí ìyẹn bá tẹ́lẹ̀ ọ̀lẹ́ ká tó lẹ́tọ̀ọ́ fún àwọn fẹ́ pé tó wà ní ìjókòó tó yẹ pé wọ́n fẹ́ fi ábìlì ìfọ̀n kọ ìyàwó láti béèrè nípa obìnrin pé ṣé ọmọ sí lẹ́nu àwọn ọ̀lẹ́tọ̀ àwọn ọ̀lẹ́tọ̀ ìgbàdo káàárẹ̀ kaná nítorí fẹ́yàwó èyí sọjọ́ pé ìyàwó lọ́ọ́ máa béèrè pé ṣé wọ́n bí ìyàwó yìí lọ́nà tó dáa <laughs> èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kó tó dijọ́ gbéyàwó yẹn láti ṣèwádìí lọ́dọ̀ ọmọbìnrin tẹ́fẹ́fẹ́ ẹ̀ ń bá ń ṣe iyèméjì pé ọ̀nà zina wọ́n gbà bí àbọ̀nà tó dáa so ẹ ti mọ̀ yín pé ọ̀nà ìdènà wọn gbà bí ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó pera rẹ̀ ń bàbá fún kò lè jẹ́ wọlé fún náà. kò sí nídìí kí a máa gbé pamọ́ ẹ fi yé wọn bàbá bàbá ni yín wọn àmọ́ ẹ ṣe bàbá rẹ̀ ẹ lè má mú tó bá wà ń ní oṣù yìí tòrọ ọ̀nà tẹ gbà bí èso ọ̀nà tó dà ẹ ti ti sọ eléyìí náà kó tó di jọ̀ pẹ̀lú bàbá wọn bàbá náà ti sọ pé bẹ́ẹ̀ bá ti mọ̀ pẹ́ sí ẹ ti. Naam. wọ́n ní sílẹ̀ tó fún òṣèré tó kópa nípa lórí inflation wọ́n túmọ̀ ẹ̀ sí ètò tíjọba gbé kalẹ̀ nàìjíríà tí wọ́n máa fún ìtura thousand every day four thousand naira lójoojúmọ́ láìsẹ̀ ẹ̀ka. owó kínú sí nàìjíríà kò sí rí iná wọn lówó tí wọn lè máa fún yẹn láì ṣiṣẹ́ kọdájú kọdájú torí pé ìta sọ yẹn táwa gbọ́ èyí táwa gbọ́ nínú ìròyìn òun náà ni pé ìjọba wọ́n fẹ́ máa yá àwọn èèyàn lówó àmọ́ wọ́n máa ṣé èsì tán kán ni wọ́n máa ṣe borí íńtánẹ́ẹ̀tì. ilé ìnáwó àdúgbò kan sáyà ń pè lọ́mọ ẹ̀. ṣùgbọ́n mm-hmm. wọ́n kàn rẹ́jísítà bá bí wọ́n fẹ́ lọ́ rẹ́jísítà ni wọ́n náà padà máa gbà á tá a gbà. ìtàn tó bá jẹ́ báyẹn tẹ́tẹ́ nù owó lẹ́fì rẹ́jísítà owó lẹ́fì fi gbà tẹ́tẹ́ nù ọ̀tọ̀ lábẹ́ òfin ṣùgbọ́n ààrò pípẹ́ nàìjíríà yìí pẹ̀lú bẹ́kọ́nọ́mì rẹ̀ ṣe dà ní ìsìn wọ́n lè ríru ẹ̀ sí àbí tó máa ti fẹ́ fi dágbèsè sí ọmọ àtàrọ ọmọdọ́mọ lọ́rùn náà. kò sájọsípọ̀ kankan láàrin wọn ju pé irọ́ ń bẹ́ẹ̀ nu méjèèjì ẹni tó jẹ́rìí èké àtẹni tó búra rọ irọ́ irọ́ wà ní méjèèjì. pẹ̀lú gbọ́dọ̀ ọ̀gá ètò bírísítàtì ìgbàsílọ̀ yóò máa wáyé ní ọ̀la ní dédé aago mẹ́wàá pẹ̀lú àwọn olùmọ̀ràn dr sharafdin gbadébọ̀ rọ́jú tó ní kálukú akájùmọ̀jù kàtẹ́sílẹ̀ pa ọ̀nà ìrọ̀lẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan.